tó bá ní rẹ̀ kó àjọ lánàá tí kálukú ti padà sí ilé rẹ̀ ní ìlànà ní rọrùn òun náà ní tó bá rẹ̀ kó lónìí àbí ìgbà kó jọlé lórí náà ni láti gbọ́ àlàyé ọlọ́run tàbà síta sí ọ̀rọ̀ ààrùn nínú oṣù ọ̀rọ̀lọ́run ìta ṣàdáyàrí rẹ̀ báwa ọ̀pẹ ní gbogbo ọjọ́ sátidé àti sànlẹ̀ ìyá ọmọ sáà wọlé àhàjì pẹ̀lú pẹ̀lú ìyá ọmọ àhàjì àti gbọ́dọ̀ sáà lánàá ìsànlẹ̀ ìdílé àbẹ̀lọ́ ọba àlekè ọlá kótó àánú wa sọ́nà kótó ọ̀sán wa sọ́nà pẹ̀lú níbi ìròyìn ìyá kúrú ó sì tó àánú wa sọ́nà kó lè là wá níbi ìwíkúwí àti ìsọkúsọ. أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سورة القلم في سورة إليك جميلة من القرآن سورة 58 àyà tàbí ní àyà ẹlẹ́ẹ̀kẹ́rí tàṣà ìrìnbọ̀ àmọ́ àgbọ́ kíké àyà mẹ́tàdínlógún 17 àyà from the sword àgbọ̀ fèdí láti àyà kìí ti di àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún inshallah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نور والقلم وما يذكرون لا تَتَّقُونَ bí sáadé sáàtí nígbàtà ń bára wá wà bọ̀ lánàá o ni àyà ẹlẹ́ẹ̀kẹrin àmá abẹ́lọ fàṣíhánẹ́kà lọ́hùnmà láàrílímẹ̀ lánàá إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي وعمدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدرت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام ọlọ́run bá nínú ayẹ̀lẹ́ من nínú suratul qalam tàbí ó ní wà innaka la'ala khuluqin azim ìrẹ́ ànábì ó ń bẹ lérí ìwà dáadáa jẹ́ bí ìwà dáadáa ìtumọ̀ rẹ̀ ní pé ìwọ ni ìwà rẹ̀ dára jùlọ ìrẹ́ ànábì sallallahu alaihi wa alihi wa sallam àwa ń ṣàlàyé lánàá nípa ìwà ànábì à ń bá bọ̀ nígbà tó sì ní ọ̀rọ̀ Ja'far gómìnà Abdul nígbà tí àwọn mùsùlùmí lọ sí ìlú bá ń pè ní Abasha tí ọba Anàjáṣí tí ń fọ̀rọ̀ wà lẹ́nu wò àti títí jáfàrú fọ́ a máa tẹ̀síwájú láti tún ṣàlàyé fún wa ìwà ànábì bó ṣe dáa tó وكانت أخلاقه صلى الله عليه وآله وسلم من أهم وسائل دعوته للناس ẹ̀rá nẹ́bí ìwà nẹ́bí jẹ́ èyí nínú tó pàtàkì tàbí tó ṣe kókó nínú àwọn okùnfà ìgbègbè ànẹ́bí sí kíni tàbí tánẹ́bí fi ṣàtẹ̀kọ̀ọ́ sí ìpé àwọn ènìyàn sójú náà lọ wàkọ́ sọ̀tà kùrẹ́ṣ alẹ́dínà àyàṣúhù sọ̀bíyá wàṣáábá kọbílà sáti ì pàápàá jùlọ fún àwọn kùrẹ́ṣí àwọn bó ṣe pé ànábì àárín wọn ni wọ́n bí lọ́mọ ọwọ́ àwọn ni wọ́n wò ó

ọ̀dọ́ rẹ̀ wọ́n fi pamọ́ sí bó ṣe wọ́n ṣe fún náà ni ó ṣe dá padà wọ́n wá pè ní Muhammad ẹ̀ríta fọkàntán ó kọ bí wọ́n fún ni yẹn wàmí ń sáàmà láti bẹ̀rẹ̀ àìlànà ha Rasulullah sallallahu alaihi wasallam wà ní ha. إنما bùrìsù lè òtàbí mamakari nílẹ̀ akhlaq anábi kéde orin fáyé pé agbé mi dìde kí n lè pé gbogbo wà tó dá àwọn àwárí kí n kọ́ àwọn èèyàn kébì náà sì máa hù wọ́kọ́lá Anas ọ̀kan náà àwọn sọ̀hábà ìyá Anas rọ̀bí Allah ta'ala alayhi kọlọ̀bá ni yọrù sí oníkọ̀dá tó rọ̀súlà bọ́ ìsọ̀lọ̀lọ́ àríwọ̀sílám aṣàrọ̀ sí ni ọdún mẹ́wàá ni mo fi ṣe bọ̀ ní sí àná ní fàmẹ́kọ́ọ̀lá ní òfin kọ́tùn àti sọ̀yẹ́ ní òjò sunday tó lọ lọ́rùn wàmẹ́kọ́ọ̀lá ní ṣe ń sọ̀nà àtùkú límọ̀ sọ̀nà àtàkù kò sí tí mo ṣe dáná bí béèrè pé kí ló dé tí mo fi ṣe wà láà ṣe ìtàrọ̀tùrú límọ̀tàrọ̀tà kò sí tí mo bílẹ̀ láì ṣe dáná bí béèrè pé kí ló dé tí mi ò fi ṣe kò sì bú mi rí wàkánà rasulullah sallallahu alaihi wa alihi wa sallam ahsana nasi ahsana nasi khuluqan inú sọ inú rí wáyé inú sọ ìhàlìmọ́ bùkọ́rí bó ṣe gbà wá látọ̀dọ̀ ó ní ànẹ́bì ní ẹni tí nínú gbogbo ẹ̀dá pátá kúlúkọ́ níwà àṣànàmì oníwà rẹ̀ dájú olódájú níwà a ti ṣàlàyé bẹ̀ pé bàmí bí o bá béèrè pé kí ló dé tó fi ṣe tó ṣe tí ó sì béèrè pé èé ṣe tó fi ṣe nǹkan báyìí usulubu àwọn ọ̀nà ní ìlànà ti lò àwọn ọ̀nà tó lò yẹn yóò mọ jẹ́ ọ̀nà tẹ́rbíyà education ọ̀nà ìkọ́mọlẹ́kọ̀ọ́ kò ní jẹ́ ọ̀nà ìdílé bá ṣe ṣàlàyé tẹ̀fìrì àwọn ọkùnrin lánàá pé mùsùlùmí máa jẹ́ aláàánú oníwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ láàpà búburú pẹ̀lẹ́ lọ̀rọ̀ mùsùlùmí máa jẹ́ agbọ́ ní tẹ̀fìrì àwọn ọkùnrin lánàá èyí sí ń bẹ́ẹ̀ bó sì lẹ́ni tí ń gbọ́ ọmọ yìí lé wípé tó bá ti ń bọ̀ táwọn ọmọ ti ṣẹ́jú síra wọn tí gbogbo wọn ti sá lọ kò ti pé èyí sálà ò ń bọ̀ àwọn ọmọ kéékèèké ti rí ọmọ ti ṣẹ́jú síra wọn gbogbo bẹ́ẹ̀ ti pa lọ́lọ́ àwọn ìwá ní àhán ọkọ̀ yín ní bọ̀ ní bàbá tó ti wọ 60 70 láì ṣọ̀tọ̀ láì ṣèwúyí káwọn ọmọ kéékèèké máa ń sá fún bàbá nǹkan dìmọ̀ pé bóyá ló mọ ìrà àpọ̀ ọlọ́gbà torí pé tánàbí sallallahu alaihi sọ ní pé innama yarhamullahu rahama àwọn tọ́lọ́wọ́ bá máa kẹ́ náà làwọn tí wọ́n kẹ́ àwọn tọ́lọ́wọ́ máa ń ṣàánú làwọn tó láàánú torí náà ìrìhámù máa ń fèlè árdì ẹ̀ṣàánú àwọn tí ń bẹ lérí ilẹ̀ ìyàwó hàmùkún mọ́ fi sàmá kẹ́mi tí ń náà olè ṣàánú ẹ̀yìn náà tó náà àánú lànà bí ní sí ọmọ Malik tó wà lọ́dọ̀ ẹ̀ tí ń gbọ́dọ̀ ẹ̀ ọ̀nà tó ń gbà láti tọ́ sọ́nà jẹ́ ọ̀nà tọ́mọ yẹn òfin ní rí torí mo sọ ní máa tìtì sunday tó lọ ìgbé àmọ́ ṣàdúrà fáwọn ọmọ wa káàrí mú àdúrà mẹ́ta nínú kùránì tó ṣe pàtàkì wọ́n bá ní abúlà mẹ́ni azúwà jìnà wà lórí yá ti náà kúrọ́ ta ayé ìwọ̀jẹ̀ alẹ́lẹ́ mùtàkínà ìmáàmà èmi rọ̀bì jẹ́ mú kí ma sọ láti wà mẹ́tòrí yá ti rọ́bà ní wàtà kọ́bà lùdùá ó déjì ẹlẹ́ẹ̀kẹta rọ́bà náà abúlà mẹ́ni làdún kàrọ́hìmẹ́ wà á yìí lànà mi amú iná rọ́ṣàdá aládùá mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ń ṣe pẹ̀lú ìtumọ̀ tí ń bẹ ń bẹ̀ bọ́mọ èèyàn bá ní àbùkù kan tàbí nǹkan kan kọ́ wá lómi inú nípa ọmọ wa pé gbogbo nǹkan yẹn ni ó padà tó torí pé gbàdúrà yẹn ń tú òun náà ni láti ṣàtúnṣe àwọn nǹkan tó bàjẹ́ àwọn tó kù díẹ̀ káàtó kó lè tó

ìyá lúkú ẹ̀sì ti sọ fún lúkú tó lọ kókò mẹ́yàn ẹlẹ́hà yẹn ti ń bọ̀ torí pé wọ́n ti mọ̀ pé ẹlẹ́hà jẹ ìkàníọ́ ọmọ tó wá kó sí ọ níwájú báyìí tó bá tàǹpà ó fún gbé kọmi ẹmọ jẹ́ ń pè gbé kọmi ìkó pín ìkó kì í wọ́n lọ́wọ́ ọtí ẹ pín pín pín pẹ̀lẹ́gbẹ́nu ṣẹ̀rẹ́ Islam haramu ní ká lúyàn lórí ká gbáyàn lójú haramu lórí jẹ pọ́nbélé èèwọ̀ ni a máa ń jẹ ìkó ó yá lọ́wọ́ pé gẹ́lẹ́ lónìí ẹlẹ́à ọmọ yìí tún ti ṣẹ̀dá mẹ́wàá máa kàn kó àá jẹ́mi ẹ́ ṣe máa ṣe ní primary school láti jẹ́ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n rí àwọn àáfàá sẹ́ni burúkú ẹ̀rọ àwọn headmistress yẹn hm àwọn màláàmù yẹn tí wọ́n pè ní màláàmù lọ́dọ̀ wa bí màláàmù wọ́n máa mọ̀ pé ní màláàmù láti fẹnu ẹ̀gàn láti fi gbè wọ́n wọ́n mọ̀ pé màláàmù ni àwọn ni wọ́n wà á pè pé kó máa na ọmọ inú mi náà ti dùn pẹ̀lú mi lára tí wọ́n fẹ́ ṣe ní pé wọ́n fẹ́ káwọn ọmọ yẹn rí àwọn àfáà bí ẹni tí èèyàn tí ò láàánú kí wọ́n fi lè kórìíra ẹ̀sìn yẹn t-shirt Islam ìmọ̀wé agbọ́kí ní iye wọ́n fẹ́ káwọn ọmọ ìyẹn kórìíra ẹ̀sìn ó sọ fún malam kan ìtọ́nà àwọn tó ń kọ́ Islamic study teacher ní primary school tíjọba mọ̀ nígbà yìí àà ìmọ̀ mú kò gbogbo dání báyìí wọ́n sọ wọlé ṣọ́ra àwọn ọmọ yẹn wọ́n gbà pé mùsùlùmí èèyàn burúkú ni wọ́n wọ́n kì í ṣe pé obìnrin tó ń kọ́ sí àrùkè àbọ́kùnrin yìí ń kọ pé kó wá bá wọn wọ́n fẹ́ wọ́n fẹ́ kí ń rí ọ sí èèyàn burúkú tó náà ọmọ òní wálé ẹni ẹ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àtẹ̀yìntẹ́ ẹ̀dàgbà lónìí kò sí ẹni kú kò gbókò mú ẹ jókòó gbogbo yìí ni yóò sì dùn yóò tún wá lẹ́nu wẹ́jẹ́wẹ́jẹ́ báyìí bí ọ̀nà bíi márùn-ún àfi wáì tí wọ́n bá fún yàn lẹ́yọ̀ fún èyí tí ó mú etí èyí tí ó mú bí ojú èyí tí ó tí ó fà láti wáì wáì wáì nítorí wọn mọ̀ mí ìsàlẹ̀ kí ó tí òbí kí wọ́n àwọn dẹ̀ ní Jésù fẹ́ràn ọmọdé àbí ó gbé wọn sẹ́sẹ̀ yẹ̀rẹ̀ yí ó wí pé èyí ẹ̀jẹ̀ kẹwàá sọ̀dọ̀ mi àwọn pé bisikíìtì fún wọn ẹlùmí ni ẹjọ́ pé kò fẹ́ kọ́ tún tí wọ́n kọ́ ẹ̀kọ́ wà jẹ́ ń kọ́ wọn dáadáa kò sí sí tó fà á ju pé àwọn àfáà tó ń kọ́ yẹn ń gbà yẹn gan àwọn fúnra wọn ò lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe kọ́ yẹn tó ń pè ní tẹ́lbíyà àwọn gbà pé bàbá náà dàbí àwọn máa tìjà àbí àtúbọ̀ ń kọ́ ṣe rò wọ́n níṣẹ́ yẹn lè tí wọ́n bá na ọmọ kò lè mọ ìyẹn gan ni ìjẹ́kọ̀ọ́ mọ́ mọ́ máa oníṣẹ́ lé nǹkan méjì lọ́mọ fi sọ́kàn ọmọ gbà péṣẹ́ le ẹlẹ́ẹ̀kejì ọmọ tí wọ́n ń bẹ̀rù ẹgbà tí ẹni tó fẹ́ bèèrè lè yé láyé ìtọ́ ẹ kọ́kọ́ ṣàlàyé ní ilé iṣẹ́ yìí ò lè àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o lè rí mi kí n kọ́ mọ́ máa sì kí n sọ pé iṣẹ́ tó sì kú jù láyé ni mathematics nítorí pé òun nìkan lèyàn ti lè gba 100 100 tí ò sí jà two times two wọ́n dà four one times one wọ́n ní wà ẹ̀ ṣé ó lé wọ́n ní àwọn ah, èèyàn rọ̀ ní kò bí ìyẹn ṣe rí náà gbogbo yòókù yìí ó lè rí bí kí n ná ọmọ kan pé kò mọ̀ máa tó bá ti wojú jálè yẹn ó pé èmi àwọn ọgbọ́n mi ké kọ́jìká máa gbé séjìká gíláàsì máa fún ṣọ́ọ̀kì bí mo ẹ̀kọ́ àwọn èèyàn máa rẹ́rìn jẹ́ pé àwọn ẹ̀kọ́ kìrìkìrì inú ẹ̀ ó dùn yóò fẹ́ wá kíláàsì bẹ́ẹ̀ lọ́rọ̀ kéwù approach yẹn jẹ́ ọ̀nà téèyàn bá ti já láàánú tó bá kọ́ mọ́ ń kéwú òye ṣùgbọ́n àwọn ọ̀gá ẹgbẹ́ tí wọ́n bá ti ná wọ́n kòkòkò kí wọ́n kàn kó kí ń gba ìdí ẹ̀ ẹlòmíì ti ẹ̀gbà pé tọ́mọ bá jìyà lége kó mọ̀ sa iná níbi aṣọ kó mọ̀ sa lórí kó mọ̀ sa lábẹ́ pé kò lè mọ̀ kéwú bẹ́ẹ̀ bá ṣe jìyà sí lè kéwú ní òṣèlú àbáríkà ṣìbò ló wà ta ló kọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn bàbá mi náà ó kàn sọmọ sí lè kéwú kò sóúnjẹ kí ó mọ̀ jẹ́ ń bẹ̀ kò sówó tí wọ́n fàáfà pé kó fi ráńjẹ fún kí mọ̀ tọrọ bára káàkiri wọ́n pọ̀ ń bàdàn wọ́n kún lọ́rin àwọn kan bá mi àfáà fẹ́ fún wọn ní lọ́mọ ní ó dá oúnjẹ rẹ̀ àárọ̀ 500 naira tọ̀sán 500 naira alẹ́ five thousand five hundred per day ẹwà one thousand five lọ́nà méje one two three four five six nine thousand per week weekly lẹ́mọ̀ sí nine lẹ́tọ́ máa yóò fi máa jẹun yóò rọṣẹ tí ó fi wẹ̀ dání láti ilé yóò mú kánkàn dání péèlì korobá tí ó fi mọ́ ọpọn méjì ìwẹ̀ abọ́ tí è jẹun síbí tí è jẹun gbogbo ẹ̀ ní rí wọn mọ́ lọ́la àwọn ń bọ̀ lẹ́ẹ̀bọ̀ wọ́n fẹ́ lọ ju ọmọ fáàfà kí làáfà ń jẹ fún rẹ̀ tẹ́lẹ̀ ara tó fa wàhálà òkè ọya nìyẹn nígbà tó ọmọ bí ọgọ́rùn-ún bá wà lọ́dọ̀ ẹnìkan bò ní ó ṣe jẹun àwọn tọrọ bára kàkì níbi tí wọ́n ti ń tọrọ kí wọ́n pàdé wọ́n lọ lé kéwù míì iléeké wo ní iléeké àwọn tọ́ọ̀kì àwọn agúnbẹ̀ wọ́n lọ lékí ojú wọn wọ́n lọ lékí àwọn apààyàn wọ́n torí àwọn tó ń pè ní out of school children bí ọ̀rọ̀ tí professor aláró àbíbọ̀ ọlá oníkòsí tí ń jẹ́ out of school children ọ̀gbẹ́yẹn wọ́n sọ pé àwọn ọmọdé lọ school ní out of school ní rárá school school tó ń wà ọmọdé ní ó lè wà ń gáràjì níbi tí wọ́n fi ń tọ̀ gbogbo àwọn bọ́ìsì wọn ní n'igbo wọn bá wọn ra ẹ̀kọ́ kan ní kọ́ ilé ẹ̀kọ́ kan ní skúù kan ní tó bá náà ta mo bá lọ ọbẹ̀ ní àánú tó náà ha a jálá àánú sáwọn ọmọ ara wa a pé ká gba ọmọ jẹ́ ọ̀tọ̀ ní pé èèyàn ń bọ ọmọ jẹ́ bíbá ọmọ jẹ́ ni fífún ọmọ ní tọ́mọ tọ́mọ ń fẹ́ ìyẹn pé gbogbo tọ́mọ bá ń fẹ́ là fún ìyẹn là ń bọ ọmọ jẹ́ torí pé tí ò wúlò fọmọ ọmọ ó béèrè láàárọ̀ kùtùkùtù inú ọyẹ́ ní òtútù ọmọ ó béèrè ice cream ní tó ń fẹ́ nìyẹn ṣùgbọ́n tó wúlò fọ́mọ òní kó mu tí gbóná tàbí kó mú kọ́ gbóná ó láfọmọ yẹn tàbí oúnjẹ ní méjèèjì à ní fún live stream ọmọ yẹn wà wọ bí òun weekend yóò padà mọ́ pàánù sì rọ gbóná ọmọ fẹ́ ọmọ yẹn ló fẹ́ bàjẹ́ yìí ìyàbọ̀ ń bẹ nínú à àti ká fún ọmọ ní ìtọ́mọ̀ àti líbọ ọmọ jẹ́ so ká ṣe àgbéyàlá rẹ̀ méjì wàkẹ́ìfàlá yẹ́ṣàdùlá o wàkẹ́ìfàlá ó lànàbí ò ṣe ní jẹ́ tí wọ́n pè tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé inna min khiyarikum nínú àwọn ẹni renú yín òun làwọn tí wà wọn dáa jù kòròkó díẹ̀ anábì sì sọ fún wa wípé sallallahu alaihi wa alihi Olunda sallam olùndájú nínú wa níwà torí pọ́lọ̀ ọba fúnra rẹ̀ ló sọ nínú Kùránì Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní lámì yákùnni nàbí sallallahu alaihi wa alihi wa sallam وكان يقول صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا متفق عليه بخاري àti Muslim Abdullah ibn Umar Ọlọ̀ bá ni yọ́nú sí bàbá àtọmọ bàbá rẹ̀ ni Umar ibn Khattab. Ó ní gírọ́pà kan bẹ sàbáàbù làwọn kí mo pè wọ́n sàbáàbù ilé ìbú bàbá nàbí ní sìbáàbù lè mùsùlùmí fòsùkùn sìbáàbù lè mùsùlùmí bíbú mùsùlùmí ìwà pòkì ṣùgbọ́n àwọn kan ti wádìí sàbáàbù eléèbú ẹlẹ́ẹ̀kẹ́ èbú kò sí ẹnìkan tí ó dọ́dọ̀ rẹ̀ tí ò ní ebú tí ò bá bú lè bú ara yóò fi ìṣesí yóò fi bú òrímọ̀ ẹ̀bù ìfẹ́ òrímọ̀ ẹ̀rẹ́ mọ́lẹ̀ ìjọba kọ́lọ̀ òrímọ̀ ṣe ṣókò bí apẹ̀rẹ búrẹ̀ yóò rí nǹkan wí ẹlòmí àmọ́ sọ gan ṣe pé máa bọ̀ subhanallah owó bu ọ níbi ní ìsìn yóò sunkún ó po ẹ̀kọ́ ọ̀bànújẹ́ fún ọmọ báyìí kí obìnrin máa sọ báhùn pé òun ó po kí ni fún ìyàmú ẹ̀kọ́ ìbànújẹ́ látara kí ni ọ̀rọ̀ tó fẹ́ sọ ó ní títí ẹ̀ ò gbọ́ rí ó gbọ́ nú ọ̀rọ̀ lónìí kìí sọfọ̀ rẹ̀ bí wọ́n bú tó bú sẹ́kún dáadáa wọ́n bú ó sì bú sẹ́kún àwọn kan ní wọ́n náà bú sí ẹ padà nígbà tó ń wèé ṣe sàbáàbù kìí ṣe ilé ìbú òrápá rẹ̀ kan dábí kìíní kan kìíní àwọn ẹlẹ́jà yóò kó sí tí ò ní bú wọ́n wùlẹ̀ sọ́délẹ̀ tó rẹ́lùmí náà yóò tún mú ẹnu sars ló ti gbọ́ èébú yẹn lọ́jẹ́ kí ikú wọn sọ torí náà anábì kìí ṣe léèbú kìí ṣaṣa kìí ṣe ń bàjẹ́ wà kíìfàlá bó ní ò ṣe ní rí bẹ́ẹ̀ yáṣàrùlá olè àjòwò wà sídík bìmọ̀kárìmìlẹ̀ àhlák wà sọ̀dík bìmọ̀kárìmìlẹ̀ àhlák àwọn àdúrú ọ̀tá ànábì wà sọ̀díkùhù àtàwọn ọ̀rẹ́ rẹ̀ yashadu bi makari nílé akhlaq gbogbo wọn ni wọ́n ń jẹ́rìí bí ànábì ìwà alákùnlé ìwà dáadáa ń bẹ lọ́dọ̀ ànábì kọ́dí àdábà olè kùránù wàrọ̀ báàù kùránì ló kọ́ ànábì kùránì ló tọ́ wà lánàá sáàlá sáàdì gbọ́nà ìṣàmù bónú Hisham Sáàdì ọmọ Hisham ó béèrè lọ́wọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha an khuluqi nàbí nípa wà nábì kọ́lá ìyá wa Aisha ní alasta takra al-Qur'an ṣé wọ́n kìí ké Qur'an ó lọ́ mọ́ ké Qur'an kọ́lá bala ó kọ́lá ìyá wa Aisha ní fa خلق النبي صلى الله عليه وآله وسلم كان القرآن ìwà ànábì ni kùránì tó bá ti ń ké kùránì gbogbo tó bá ti rí inú kùránì inú wà dáadáa ìwà ànábì nìyẹn wàkáàná ànábì wa Muhammad jẹ́ tó ṣe ń gbé húsnù àláàkìí sallallahu alaihi wa sallam yashmalu wa ya'ummu àhùlá òun ìwà dáadáa nábì ó kó sínú ó sì kárí gbogbo àwọn tí ń rọ kiri ká ànábì gbogbo àwọn tó súnmọ́ ànábì fàkánà sallallahu alaihi wasallam yu'amilu zawjatahu bil ikram ànábì máa ń lò pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ó máa ń bá wọn gbé pẹ̀lú àpọ́nlé wàlúwọ́n ó máa ń gbé pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́ àlọ́bì máa ń bá ó máa ń gbé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ó ṣe ń bá wọn gbé ó máa ń bá wọn gbé pẹ̀lú kíni àpọ́nlé àti kíni àtìfẹ́ wàlẹ̀hùn àti ìfẹ́ràn ó fẹ́ràn wọn wàtàlọ́tù wàmùdá àbà anábì máa bá wọn ṣe alámì máa bá wọn ìyàwó rẹ̀ ṣeré nínú ilé a máa bá wọn dọ̀wẹ́kẹ̀ nínú ilé àrẹ́bì ni khairukum khairukum li ahlihi wa ana khairukum li hali àrẹ́bì ni ẹni tó dájú nínú yínlẹ̀ tó dájú sáwọn ará alé rẹ̀ èmi ni mo sì dájú sáwọn ará alé mi ó wà náà dìtì tẹ̀mínì àrẹ́bì máa ń ṣe gíní pẹ̀lú àwọn ará alé rẹ̀ ìmọ̀ ń lo ìwà àpọ́nlé pẹ̀lú wọn gbóbìnrin lẹ́yìn ṣùgbọ́n àwọn ọkùnrin náà máa gbọ́ prógámù dada ọ̀pọ̀lọpọ̀ ọkọ ní ìpáyàwó ẹ̀ lé wá ń tí ẹ bá ń ń bẹ̀rù ìyàwó nù lọ́nà ojú tí ń fi ń ojú ọmọ ọ̀dọ̀ kìí ṣe nítorí pé sálíkà ni ò kódà àwọn olówó tí wọ́n ló burú jù pàápàá tí ìyàwó tí wọ́n bá fẹ́ tó ń fún rárá rẹ̀ bá ń sọ ọmọ olówó tí ò wá nídìílé olówó bí wọ́n ṣe máa bá lò wọn ò ní bàbá àti ẹ tó ń gun káàdì òní ìbáwà lára fún un bàbá tiẹ̀ tí ń gun ká tí ìbá ìṣọ́ láti wà ìṣọ́ lè gun ká àbúrò rẹ tó láti ní ìṣàn sí báà lásán wẹ̀ obìnrin yẹn tó bá wọ yàrá yóò sì mọ dásun kún bẹ̀ àti sọ̀rọ̀ ń wájú ẹ̀ béèrè nǹkan dogun bóyá wọ́n ra ẹja gbígbẹ ó ti wá tán wọ́n ń jẹun obìnrin wá fẹ́ kí wọ́n tún ra ẹja gbígbẹ tó wá sọ pé ah, ẹ̀rẹ̀ ẹja gbígbẹ sílẹ̀ ní ìran yín jẹ ẹja gbígbẹ rí ìran yín jẹ ẹja gbígbẹ rí ṣàgbóbìnrin yẹn kí ni ó ṣe wọ́n pè kí nìkan ní right wọ́n pè ní three three kò ní jẹ́ three sixty degree one hundred and eighty degree tọ̀nù yóò ṣe àbá ọ̀tọ́ yóò jẹ́yìn padà ìlọrin torí pé kò bá kùn gbé ọ̀rọ̀ ló gbọ́ lẹ́nu ẹ̀ yẹn àbú bàbá kìíní gáàsì mọ̀ sí tán ẹ̀ tó bá tán kọ́ kò lè lógi nígbà tí mo fi ọ màmá rẹ lo gáàsì rí àbí ìyá bàbá rẹ wọ́n lo gáàsì ní ìran ó ti wá débí tọ́nì tó lòlè lóbi mọ́ àwọn owó kí ni wọ́n ń pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn kò bá kùn pé ọ́ yóò ṣe máa gbọ́ ọwọ́ rẹ́wẹ́rẹ́ nìyẹn kò bá kùn pé ọ̀rọ̀ tí ò bá inú kò bá kùn pé ọ̀rọ̀ orùgbóyẹ́ kí ní pò fún yẹn ẹ̀kọ́ ọ̀bà ló jẹ́ ní pò fún yẹn ọ̀pọ̀lọpọ̀ obi tó wà lé ọkọ tó wà lé olówó àwákànfò wọn pé wọ́n wà lé olówó ni kò sáǹfààní tó ṣe fáwọn èèyàn rẹ̀ torí pé àti béèrè dogun ìkílò tó ń fẹ́ tó wọ̀n fún owó òkílò fẹ́ fowó yìí ṣé kò sí oúnjẹ ńlé ṣé kò sí gini ẹ̀rùn owó òkílò fẹ́ ṣe ókè mo ti ra káàdì sí láyé káàdì náà ní ìsìn àwọn èèyàn sí ẹ̀rí ṣàgbé káàdì yẹn tó sí àwọn èèyàn nífẹ́ lo kírẹ́dìtì yẹn èèyàn nífẹ́ lò ó ti ra 5000 síṣẹ́ jẹ wọ́n pe àwọn bàbá pé ìyá pé àti ìrí kan náà àwọn èèyàn yìí tó jẹ sẹ́ndì ọbẹ̀ náírà káàdì sí ẹ̀ àmẹ́bí kì í ṣe bẹ́ẹ̀ sọlọ́lọ́ alẹ́ ìwà àdìwọ̀sán ìmọ̀ á gbé pẹ̀lú àwọn ará alẹ́ rẹ̀ nígbé àpọ́nlé obìnrin mi náà bẹ́ tí èkún ọkọ̀ lé ṣẹ́gun ọ̀tọ̀ ní pèyàn wámbí wámbí o wo fíjì ṣé wọ́n ló kó àwọn headlock tó wà ní fíjì torí ìgbà tí mi kó síbẹ̀ lánàá mi fẹ́ mi fẹ́ fi mu sódà láàárọ̀ ìní débẹ̀ mi ìbá anyhow bàbá dẹ̀ sọ títí títí ẹ̀ ní náà ẹ máa wò tóró mọ̀ pé bóun bá sọ̀rọ̀ èdè tóun ó tún gbọ́ ló wá ní akílò wá sọ pé òun máa méjì ẹni náà òun máa méjì ẹ ní ìmọ̀ pé bó ṣe rí nìkí tó fẹ́ gbogbo bá ti náà tó torí mi kí máa ka ọkọ sí mi lọ́rùn àwọn obìnrin bẹ́ẹ̀ tí kì bá ṣe pé mi ìfẹ́ káwọn èèyàn máa ka ọkọ sí mi lọ́rùn irú ẹ̀ má ti fi ẹ̀rẹ̀ náà ìmí àti ìbá ṣe sọ ọmọ ohun tó ń wò pé wọ́n á sọ́fà ó ní mi ṣe ẹ̀ ń dí ọ̀bí mi fún wa ń lé ẹ̀ náà ó wọ́ tiẹ̀ gbogbo àwọn nǹkan yẹn Ànábì máa bá àwọn ìyàwó rẹ̀ ṣe tí máa bá wọn dọ̀wẹ́kẹ̀ àtàlátù wàlìmọ̀dá àbà. Ànábì máa bá wọn dọ̀wẹ́kẹ̀ máa bá àwọn ìyàwó rẹ̀ ṣe. Ọkùnrin ní kókókó lójú ẹ̀ ó le. Tíyàwó bá ti ń bọ̀ ní òjìjú padà tó rìn gan bá ti rójú olóró yóò rà padà ní. Ẹgbẹ́ mọ̀ máa ń sọ ní prógámù nípa obìnrin àwọn nǹkan kan tó bá fẹ́ introduce bóyá kọ́kọ́ lè wálẹ̀ àbò fẹ́ béèrè mú ní wà á sún sẹ́yìn díẹ̀ torí kíni torí backhand backhand ọwọ́ ẹ̀yìn yẹn pè ní backhand láìjọ́ ọ̀sẹ̀ ń gbá tí wọ́n tennis dáadáa backhand backhand torí pé yóò ju backhand yẹn sé tí ẹ̀yìn torí ìbájú olórí pé yóò rà jìnnà sí díẹ̀ tọ́rọ́kùnrin mi òun àti ẹkùn kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ṣèwọ obìnrin tó fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ ó dàbí onísùúrù ní fún wàrà kìnnìún inú aláwìíyé wọ́n sọ̀rọ̀ arábìnrin kan tó lọ́dọ̀ babaláwo tó lọ́kọ̀ òun fẹ́ràn òun ìgbà tó wá dọ́dọ̀ babaláwo yẹn babaláwo wá sọ wípé oògùn rẹ̀ ń bẹ tọ́kọ rẹ̀ ó fi fẹ́ràn rẹ̀ àmọ́ àti rí nǹkan yẹn lógún ìwọ náà ló sì wà ó ní kìnnìún wàrà kìnnìún ìyẹn ni omi ọyàn kìnnìún kìnnú tó ti ṣẹ̀ bímọ pààyàn ní ìyàn bá dọ́dẹ̀ wáì ṣẹ̀gbé ẹ̀yìn náà wá díẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ pamọ́ ẹ̀rí ṣe máa fò mọ́ èèyàn ó tó bá di rọ́nà ọyàn kìnnìún fún wa òun àwọn olóògbé sí ọkọ rẹ̀ ó fẹ́ràn rẹ̀ débi pé inú aláwòye wá ní ọmọbìnrin yẹn mọ̀mọ́ ó lọ ọ̀ọ́kán ní bí ọ̀rọ̀ àjò ẹ̀rọ sí kìnnìún díẹ̀ díẹ̀ ó sì fún ọyàn kìnìún ó mú wọ́dọ̀ babaláwo ìtẹ́ ẹlẹ́fẹ́ fílò tí ọkọ̀ babaláwo sọ pé oògùn ó la fẹ́ sà kìnìún ṣé ọkọ rẹ̀ àti kìnìún tó ṣẹ̀ bímọ ta ló burú jù kìnìún ni tó fi lè fún wàrà kìnìún tó bá lè ṣe lájí ẹ̀fọ́kọ̀ rẹ̀ ọkọ rẹ̀ yóò dí kìnìún yóò tẹ̀rù kìí ṣe pé yóò fẹ́ràn ẹnìkan

lọ́sẹ̀ lánàbí náà mọ́ báwọn ìyàwó rẹ̀ ń ṣe táwọn dọ̀wẹ́kẹ̀ ń pọ́n wọn bẹ́ẹ̀ náà ní káwọn náà mọ́ ṣe sáwọn ọkọ wa gbogbo ojú tó lé ó padà dẹ̀ torí ọkùnrin ní ọmọ ògá ìyàwó òǹkẹ ìwà lọmọgbọ́n tó lè fi mú ẹlòmí òun mọ́ tó lè fi mú bọ̀ wọn ò ṣe ọkọ̀ wọn wọ́n ti torí tó bá bẹ̀rẹ̀ sí ṣe fún tánsì ìgbáyẹn lọ́kùnrin abalẹ̀ tá lọ fẹ́ yàwó mi ṣàìtọ́ máa ń sọ fún ìyẹn fẹ́ tó ń bá bẹ̀rẹ̀ sí ké gbogbo ẹ̀sìn ọkàn àwa balẹ̀ àwa rí lọ́tẹ̀ ìgbà yẹn láwá gbé yàwó kan wá rárá ìgbà yẹn yóò wà bọ́ gan tó bá fẹ́ fẹ́ yàwó rẹ̀ ṣé kò ń fẹ́ torí pé kò ní fẹ́ nǹkan tí ò ní jẹ́ kò ń rí àǹfààní tó ń rí lọ́dọ̀ rẹ̀ kò ní fẹ́ tí ò dí lọ́wọ́ ẹ̀sìn gbọ́yé tí obìnrin ó lè tọ́jú ọkùnrin ní ìgbà tí èyàn tọ́jú tẹ́ fẹ́ fún ààkìrí ọkùnrin yẹn gan ní òròkó lè fẹ́yàwó lẹ́yìn tó gbé ẹ̀rù ó mọ̀ bá pé àǹfààní àtàwọn tó ń rí lọ́dọ̀ obìnrin tó ń bá fẹ́yàwó mi ṣe kò ní wá bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n ń sọ yẹn gangan lọ́kùnrin ó pé wẹ́ àkúti fẹ́lẹ̀ tán bàbá ọ̀sẹ̀ táàbìrí táwọn àtúnfẹ́ lómi bóyá ìwò dà ọlọ́pọ̀ fún alágbọ̀nyọ́ rẹ̀ tọ́lọ̀ ń bá ti sọ̀rọ̀ tànàbì bá ti ṣàlàyé tọ́lọ́n ló bá mú tànàbì ló tẹ̀wọ̀n gbogbo ìyókù yẹn kò tẹ̀sùn wọn ó lè dàbẹ́ kó dá lójú wa ṣùgbọ́n kò tẹ̀sùn wọn kìrá lórí ní tọ́kọ bá gbé gbígbóná aká gbé fún tó bá gbé náà wojú òun ó gbé náà wojú ẹ̀ tẹ́ bá lọ gbé náà wojú ara yín tẹ́ bá para yín dànù ẹ̀yin lẹ́mọ̀ tó lọ́pọ̀lọpọ̀ obìnrin tó kọ́kọ́ ìgbà tọ́kọ́ kú tán ní wá ń sunkún ní káwọ́ lérí

ó tàṣì àgẹ̀rẹ̀ yóò tún wá sọ fún ìyàwó yẹn pé kó sán bá ń tẹ̀ nítorí ojú ara kó wọ́n bá aráyè wọ̀bẹ̀ àníyàn bá àwọn obìnrin yẹn ṣeré lóbìnrin yóò fi ní feel neglected ó máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọkùnrin tó bá níyàwó méjì tí àwọn kan báyìí ń ṣe idol báyìí wọ́n á dọ́dọ̀ rẹ̀ sùn ó di yọ́gbọ́ bá parí idol kan tó kì ìyẹn ò bá ṣẹ̀rí Islam ọjọ́ oorun rẹ̀ náà lọ́jọ́ oorun rẹ̀ ànábì ẹ̀sìn Islam yàtọ̀ sẹ́sìn yẹ̀wúdí tó sọ pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù gbogbo tó bá fara kan ti dà ìmọ́ aṣọ tó wọ̀ tó bá ti parí ilà yóò lọ́kọ́ gbogbo ẹ̀ yóò fọ́ kí ẹ fẹ́ jẹ́ dà sí o tó bá ti fi kan gbogbo tó ibùsùn tó sùn yóò lọ jó dànù tàbí kí ni kò lọ fọ́ àga tó jókòó sí yóò lọ fọ́ ibi tó jókòó sí ilé yóò fọ́ tó bá fọwọ́ kankankan yẹn tún ti dà ìmọ́ wọn ó fọ́ òfin tí wọ́n nìyẹn ṣùgbọ́n ṣẹ̀ríà Islam sọ pé kò rí bẹ́ẹ̀ ibi tẹ́jẹ́ gbà jáde àtẹ̀jẹ́ láàṣẹ kí ni oláfọ̀ á sì wẹ̀ kódà tó ẹ pé emergency dé ọkùnrin ní bùkátà sí wa kèé ṣe dandan ni kéèyàn bomi sára kó wẹ̀ tán kọ́kọ́ ẹ̀ tó lè súnmọ́ tó bá ti lè tábà ó ti di ẹ̀tọ́ fọ́kọ ẹ̀ láti súnmọ́ ìpele mẹ́ta ni ìpele àkọ́kọ́ ni títàmbà ìpele ẹlẹ́ẹ̀kejì ni ṣíṣàlù alá èyí kọ tàmbà kó tó ṣe mọ̀ rùpá mọ̀ tí wọ́n gbẹ́lẹ̀ èyàn tàmbà ẹ́ kó tó ló ṣàlù alá ìpele kejì lónìí ìpele kẹta ni kí èyàn kúkú wẹ̀ gangan tí èyàn bá ti lé tàmbà ó ti dẹ̀tọ́ fọ́kọ ẹ̀ ẹgbẹ́ ọkùnrin gbà mí olè mọ́lẹ̀ ní sùúrù kò lọ wẹ̀ eléyìí ó máa ń ṣẹlẹ̀ yàtọ̀ sí ní sùúrù omi lè má sí púpọ̀ pàápàá àsìkò ọgbẹ́lẹ̀ yìí bóyá ọkọ̀ gan ló lọ ṣe wàhálà tó lọ fún ọdún ní kànga kan wá àwọn ọkùnrin kan wà ní láyé láyé òun báyàwó pọn ìyẹn lè bá pọ́n dáadáa tó bá ní bùkátà sí mọ̀ta àjà tó bá ní bùkátà sí kárùn lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ kódà àwọn méjèèjì lè lọ pọ́n èyàn àwọ̀ pé omi tí ń bẹ ju omi koro kan náà lọ kàkà tí obìnrin yóò kúkú lọ wẹ̀wẹ̀ éèlà yẹn ní àwẹ̀ tán kó kúrú tàmbà tí wọ́n bá lẹ́yìn ìsúnmọ́ra ẹni yóò lè fomi yẹwẹ ìwẹ̀ éèlà pọ̀mọ́kíní pọ̀mọ́ jẹ́nàbà alimohim ṣe pàtàkì ní pé Muhammad sọlọ́lọ́hù àríwáhálìwàsílám ó ma ó lẹ̀ fáwọn ìyàwó ẹ̀ wà káàna yóò inú áhìláhù wà yóò sàáìdù ètí mo sọ ní ìsìnìyàn ànábì jẹ́ ẹni tó máa ń ran àwọn ará ilé rẹ̀ lọ́wọ́ sì máa ń kún wọn lọ́wọ́ ìyẹn gbó máa ń bá wọn ṣiṣẹ́ lè ẹ̀rí ó ní ànábì muhammad ó jẹ́ ẹni tí àyàwó Àìṣà ní ànábì máa aṣọ rẹ̀ táṣọ rẹ̀ bá tú tàbóyá ànábì ó mú abẹ́rẹ́ fún ara rẹ̀ yóò ràn èyí nìkan kọ́ bàtà rẹ̀ tókùn rẹ̀ bá já a máa só fún rẹ̀ wà ní Ahmad ó jẹ́ àtìsọ̀yẹn lókè ìwàlá àyà àti ìmá àlè ẹni tó fìfẹ́ hàn tó sì láàánú lànàbì sáwọn ará alẹ́ títí gbogbo gbèsè ayé ẹ̀ hátà máa mọ̀rọ̀dá àti ìhàlímá àsáàdìyà kódà tó fi dórí ẹni tó fún lọ́yàn ìyẹn ni ìyá wa Halima tó pé ànábì kaana ya fúrúṣì láàrí ìdá àhù ànábì a máa tẹ́ aṣọ rẹ̀ ẹlẹ̀ fún aṣọ tánàbí ń dàbúra ànábì máa tẹ́ ẹlẹ̀ fún yàwó Halima wàyò tí amina ibìlì máa yùgì ní ìhà fi sánà ti lè jẹ̀dẹ̀bá kódà ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam a máa fún ìyàwó Halima nínú ràkúnmí ṣèyí tí ó tó ní àwọn ọdún tí ò bá dúkẹ́ tí ò bá sójú tí ò súnmù yóò fúnra kan tí ó ràn lọ́wọ́ wàkàdáàlì káàmẹ̀mẹ́ àsàábì yìí alifuhun wàlá yunafiruhun anábì sáwọn sàábé anábì máa so wọ́n pọ̀ ni anábì kìí fán sàábé ká nínú mọ́díù tí wọ́n máa ń kà fún wa wàjámù ọ̀rọ̀ tó lè ìlà ìlà yàtàṣà ábú wàjámù ọ̀rọ̀ tó lè ìlà ìlà àwọn ìjọ ànábì máa kó jọ ní wèé fánká ànábì fán jọ ká ìmọ̀ ń fi ẹ̀mí ẹ̀mí ìsopọ̀ orúgbé olànẹ́bì mọ́ ń ṣe kéèlé àwọn ìsàábé sẹ́yìn in tí ó mú ìmọ̀ ń so ọkàn wọn pọ̀ mọ́ra wọn ìsìtún máa ń so ọkàn ti ẹ̀pọ̀ mọ́ ti wọn irú olórí tánàbí jẹ́ ni sallallahu alaihi wa alihi wa sallam àmọ́pọ̀lọpọ̀ olórí lónìí àwọn tí wọ́n bá fẹ́ lọ rí àyà wọn kìí àti dọ́dọ̀ ẹ̀dùn ṣùgbọ́n ànábì kò sí mẹ́gáàdì nílé ànábì ẹni ń ṣọ́bẹ̀ nígbà yà nígbà Muhammad sọ̀rọ̀ ẹnikẹ́ni tó fẹ́ wọbẹ̀ ní kúlà mẹ́jà lásàú nàṣíbà ó lè ìnáyà tí wà lè ìtìmáà gbogbo àwọn tí a ń jókòó ti ànábì tí ń rọ kiri ká ànábì ànábì máa fún kálukú ní ìpín ẹ̀ nínú àkólé kan àti pàtàkì mo pé àgbẹ́bẹ̀ bá jókòó ní ìsìn lọ́dọ̀ olórí ẹlò a ṣe àkíyèsí pé ẹnìkan ló ń pè jù ọlọ́jù jù ṣùgbọ́n àmọ́ bí gbogbo àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ pátá olóṣe kí ni olóma ń fún ní ìpín sílẹ̀ nínú kí ni nínú àkólé kan kákáyèsí wàlì ìtìmá alìnáyà wàlì ìtìmá méjèèjì súnmọ́ra wọn nínú ìtumọ̀ nínú kíkàsí àti nínú pípàtàkì nínú kíkàsí àti nínú àkólé kan ànábì máa fún kálukú nípìn tí bẹ́ẹ̀ náà làwọn obìnrin gbọ́dọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ká máa wò pé ọmọ kan ó pàtàkì síwájú ọmọ kejì lọ kí ni túnmọ̀ ọ̀rọ̀ yẹn ìjọ tára ọmọ ilé yóò olóòkì bẹ́ẹ̀sì nílé àwọn méjèèjì kò jìnà sílé ẹ̀ ìkan gbẹ̀gbẹ̀lé rẹ̀ ọ̀tún tabaka iye ilé tó wà láàrin ìwà àti ẹ̀ tó jẹ́lé ní tabaka iye ilé tó wà láàrin ìwà àti ẹ̀ ó jẹ́ méje ṣùgbọ́n tó ní mọ́kànlá yẹn ó lọ kí òkí tó ní méje ó ní á ànábì gbogbo wọn ní gbogbo sàábé ló tóbi lọ́wọ́ ànábì sallallahu alayhi wa alihi wa ibi wọ́n gbìyànjú láti sọ̀rọ̀ laysa ahad akrama laysa ahad kò sẹ́nìkan tó lápọn tó pọ́n èèyàn létò ànábì ànábì sì ní láàyò ájú ahàdà mínihùn bìmọ̀ yàkọ̀rọ̀ ànábì kì í gbé kò ẹnikẹ́ni nínú wọn nǹkan tẹ́nìyàn ò fẹ́ ẹ̀wọ̀n pé bá ṣe jọ wà ní ìsìn ẹ̀wọ̀n kálukú mọ́ tó kàtà àfẹ́ àwọn kan ò fẹ́ ká bá wọn ṣàwàdà tí yóò dàbẹ́ gbọ́n fún wọn ṣe ojú wọn fi farò kò ní bá ṣàwàdà yìí ẹlòmí ò fẹ́ kó má béèrè àwọn kankan lọ́wọ́ òun ò ní yìí kò sọ pé tó bá ní béèrè lọ́wọ́ ẹ̀nà òbí ẹlẹ́jì rú dé kíni ẹlòmí ẹgbẹ́ kí èèyàn béèrè pé kí ló ah, jẹ láàárọ̀ yìí oúnjẹ nje ló halal oúnjẹ ṣe ní halal ìgbàwó lẹ́jẹ́ àárọ̀ náà ni mo jẹ́ ní dédé àsìkò owó dédé àsìkò tọ́lọ̀ ń kádàrà ká jẹ èyí ó ti mọ̀ wípé ẹni yìí ò fẹ́ kó mọ́ béèrè kí ló ń jẹ ẹ lọ lé kí lẹ́fẹ́ ní ìrọ̀lẹ́ yìí bá pèsè lájẹ ó ti mọ̀ wípé kò fẹ́ kéèyàn máa béèrè irú béèrè báyìí lọ́wọ́ báwo ni Aisha báyìí ṣé kò sí wàhálà láàrin àtọkọ

àwọn méjèèjì ń gbádùn ara wọn èyí ò ti rí kánṣẹ́nàl so àwọn nǹkan tí ò fẹ́ kí èèyàn máa béèrè má béèrè sàá àlejò àlejò àlejò wọ́n lẹ travel lánàá ń bo lẹ lọ ibi tẹ́ ẹran mi náà ni mo lọ ẹgbẹ́ ń anábíwá Muhammad sọ̀lọ́síláyò wá jí àhàdá mínírún bìmọ́ yàkọ̀rọ̀ in tí ó kálukú òfin ànábí ò ní gbé kòkò nígbà sọ ẹlòmí inú àwọn brothers kéfẹ́ kéèyàn béèrè ìyàwó òun belé pé kéèyàn rí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ bá lọ ilé ẹ̀ má bá sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ sáàmà ó ti mà ẹlòmí ìbẹ́nà àbúrádà tó bá lọ kí kàábọ̀ jẹun kó ṣe jáde tó tó yóò wọlé òun àti ìyàwó ní ọ̀nà jẹun tó tó bá yọ ẹ jájọ jẹ kò láìkì rọrùn yẹn èèyàn ti mọ́ nìyẹn tí ò bá pé ní pé èyàn gbọ́dọ̀ mọ kí ló ń kálukú ìwà ẹ̀ ṣé epo káàyí ò ti máa tànná èyàn ra káà oúnjẹ káà ó wá ń bí pé ṣé iná epo káàyí ò ti máa tàn ìyẹn pé ṣé kò tí ìfẹ́ tàn lẹ́yìn yóò béèrè pé èsì tí ó fún ọ gbogbo àti pé kí ẹ̀ máa béèrè bí á béèrè jù náà nípa ìgbésí ayé báwo ni dáadáa ni ìta ètò bá fi lọ̀yìn lókù àbí ìbá fẹ́ ṣèwádìí àtúnṣe ìyẹn ọ̀tọ̀ ọlọ́run forí ọlọ́run ṣàánú wa wàkánà sallallahu alaihi wasallam akápọ̀ ti àgbà ìhì wà mas'uliyatihi yùdáìbò tíflán wẹ̀yà alùhù àni ọ̀sùnrin làdé yìí ti bá nàbí ṣe bí sí ìyẹn pé tó ń ti bá nàbí ò ṣe ráàyè tó tí ò ráàyè tí oríṣiríṣi nǹkan ń bẹ fánàbí láti ṣe a máa báwọn ọmọ kéékèèké ṣeré yóò tún wá máa béèrè nípa ẹyẹ lọ́wọ́ káàna nàbí wà ánà sí rọ̀bí aláwọ̀ ánìhùkọ́l kana kulu lahu ya aba umayr ma fa'ala an ay ta'irun saghirun yushbihu al-usfur Anas ọmọ Malik ṣàfọ́mọ èké lánàá lọ́dọ̀ ànábì ilé lẹ̀. Bàbá ànábì jáde láyé ju ọmọ ọdún lọ. Ó ní òun kan tá ń pè ní Abu Umair. Abu yóò mọ̀ wá béèrè lọ́ẹ̀ pé ẹyẹ rẹ̀ ń kọ́ o ọmọ èké lọ́nà ẹ̀rù sí àwọn ẹyẹ ń kọ́ gẹ́gẹ́ bí ìgbà táwa náà bá ra ọmọ kéékèèké bóyá ọmọ yẹn ní ni wọ́n máa rẹ̀ kó gbé ẹmọ ọmọ tó máa mú pọ́ngílá bà máa rí èyàn lè gé àà ah, pọ́ngílá ẹ̀dà pé pọ́ngílá mi ò sí èyàn ti jìbì kan sápò pọ́ngílá rẹ̀ rèé yóò kàn gbá ní yóò mọ̀ báyìí sí ẹ̀gbọ́n ọmọ kéékèèké wọ́n máa mú pátá láwọn ibi tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti wà kí wọ́n fi okùn sí lẹ́sẹ̀ tí ó máa fò tàbí bí ọ̀bọ̀nbọ̀n bùn bí bá bá ti rá ọmọ jẹ́ fi ń ṣeré ọ̀bọ̀nbọ̀n rẹ́dà sápá rẹ̀ dà tó ádẹ̀ jẹ́ pé àwọn tó ń lo toy bí aeroplane jẹ́ fáwọn aeroplane tó ń lo battery wà sáàfi sí tá máa fò aeroplane yẹn dà tàbá àwọn ọmọ tó ń ṣe kíní kan tí wọ́n ti bọ́nú ara wọn yẹn sílẹ̀ ń pè kí ọmọ fi ń ẹ́ lẹ́gò pé á Abdullahi lẹ́gò ẹ̀ ń kọ́ pé á gbé lẹ́gò wá jẹ́ kájọ fi ṣeré èèyàn lè lò ṣẹ́jú méjì mẹ́ẹ̀ tó mọ́ bá tó lẹ́gò èyàn wá mọ̀ọ́mọ̀ jẹ́ kó tó dáa ju tòun lọ pé you beat me a tó dáa ju mí lọ ní ọmọ yẹn ó dùn ọlá yóò ní ẹ máa bọ̀ i will beat you again today kò mọ̀ pé èyàn mọ̀ọ́mọ̀ jẹ́ kó òun ó tó dáa ju tó àbíwádé yóò rà fún ní kinní kan díẹ̀ ìyẹn wá ń hò mo máa fún yín tún sẹ́ẹ̀bùsẹ̀ yóò tún fún láàyè yóò tún ṣe jù yín tó wá sì jẹ́ bí oko àbíbí àwọn ibi táwọn ọmọ ti ń ṣeré ẹlé ẹyẹ èyí lọ́ọ́ bá lé ẹyẹ tí wọ́n mọ jẹ́ torí bàbá mi wọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti ṣe ilé ẹyẹ yóò fẹsẹ̀ tú gbogbo ẹ̀ ká ní kí lẹ́ ń ṣe kí lẹ́ ń ṣe yóò tú ká àwọn yóò àmọ́ ṣe pé mú pé bàbá olórí ikú yẹn tó ti ń bọ̀ gbogbo ilé táwọn ṣe ilé ẹyẹ yẹn pàtàkì sí wọn bí ilé tí wọ́n náà ń kọ́ ati ànábì àtìfẹ́ àtiwà dáadáa rẹ̀ ó dọ́dọ̀ àwọn ẹranko wọ́n ní débi bí ànábì wa Muhammad ìmọ̀ gbé músù yóò sì tún fi gbé omi fún Musu pé kí músù máa mu omi lọ́dọ̀ rẹ̀ ìyẹ́ ló bá wa mùsùlùmí nínú táàmọ́ ẹran tí ń bá ní ṣeré tàà lè máa lólé músù jẹ́ kan ajá ni wọ́n fẹ́ ká gbé wọlé nítorí ọ̀rọ̀ ànábì tó sọ wípé sallallahu alaihi wa alihi wa sallam la tadkhulu al-mala'ika baytan fihi kalbun aw suwar wọn ò ní wọnú tí ajá bá wà tàbí àwòrán àwòrán kó èrè sínú àwọn màláíkà òmìnira ìbéèrè wá wá ní pé náà lè sin ajá àlèsìn ṣeré aṣàlàyé fún wa tórúkọ ọlọ́run ní ṣeré aṣàlàyé fún wa pé a lè fi ajá ṣe iṣẹ́ ẹyọ kan ṣoṣo kí ni iṣẹ́ náà ò ní ọdẹ ọdẹ yẹn wá pín sí méjì ọdẹ tó ń ṣọ́ nǹkan àtọdẹ tó ń ṣe kí ni tó ń pa nǹkan a lè fi ajá pẹran ṣùgbọ́n ajá tá a fi pẹ̀rán gbọ́dọ̀ jẹ́ kẹ́lẹ́mù alam ajá tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ àwọn tó ń ṣe rí a ní bó láṣe mọ̀ kó lẹ́kọ̀ọ́ tàbá sọ pé máa lọ yóò máa lọ tàbá ní wá yóò wá tàbá ni go yóò ń sọ fún ní máa lọ yóò lọ yóò fi lẹ́kọ̀ọ́ tàbá ní mọ́tẹ̀ bí kò ní débẹ̀ mẹ́ẹ̀lẹ̀ yìí tí ń ṣọ́ nǹkan tó yà fi ṣọ́lé ṣùgbọ́n gbogbo wọn pátá kò sí ètò gbọ́dọ̀ mọ́ bá wa gbénú ilé wa tàbá ti ń jẹ́ kó gbénú ilé wa ànábì ní lójoojúmọ́ ilé tí jaros kí náà pè ní jaros aago tí wọ́n máa lù bẹ́ẹ̀lì gbọ́ngbọ́ngbọ́n yẹn àti ajá lójoojúmọ́ ni wọ́n máa pàdánù kìráàtì kọ̀ọ̀kan nínú kíni nínú iṣẹ́ ládánù ládá tí ń gbà bẹ̀ lójúmọ́ wọ́n bèèrè pé kí ni lá kìráàtì kan àrẹ́bì ní kìráàtì kan kọfùrọ̀ alìtọ̀ kìráàtì pé kìráàtì kọ̀ọ̀kan dàbí òkè ńlá kan nínú ìwáyà ní olódàbí òkè húdù iṣẹ́ eré mélòó ló ṣẹ́ṣẹ́ eré tó ṣe lónìí gan sótó kúta kéke sótó kò sótó ẹ̀pà tàbí tó kóró lábínú tó ṣe níṣẹ́ tí wọ́n ní odidi òkè ńlá iṣẹ́ tó ogójọ tó ládá tó tókè ńlá wọ́n máa yọ lóṣẹ́ pẹ́lú láti ṣe ara pé ajá yẹn náà lẹ́kọ̀ọ́ nìyẹn láti kọ pé kò gbọ́dọ̀ lọ wọlé ìta ní kó máa dé ẹni bá lọ sí ga àwọn fúlàní ẹ̀rí wípé wọ́n máa ń sin ajá ṣùgbọ́n ajá yẹn ibi tí wọ́n máa wà ó ní ibi tí wọ́n máa fùsù ẹran sí wọ́n kì í wà níbi táwọn gangan gbé ibi tí wọ́n máa ń dá àwọn ọmọ ìlú sí ẹ̀bá àwọn ibẹ̀ làwọn ajá yẹn wà torí báwọn ajá yẹn ṣọ́ màálù tí o lè tó bá dé lóru láti gbé yóò lè gbó tó bá bìí ṣe ń bá dàrí bàjẹ́ tí wọ́n bá sì ń dẹran lọ torí pé tí màálù bá lọ́nu pápá ó lè hú ẹran míì bí ẹran gbẹ́ àwọn ajá yẹn ó lè wọ́n pa tí wọ́n bá ti wọ́n ní mú mú tí ò bá ti mú ọmọ ní mú mú mú mú títí tí ò fi pa irú ẹran yẹn wọ́n lè jẹ pẹ̀lú májẹ̀mú pé wọ́n ti ṣe bísmì láìsí ṣáájú kájá yẹn tó jáde ẹ̀kọ́ pọ̀ náà sáà nẹ́bí sì sọ pé bájá ò lè jẹ́nu ẹran yẹn kò pa fún wa rẹ̀ ló pa fún káwà mẹ́jẹ tó bá sì gbé ẹran dé tájá mi tẹ̀lé àrẹ́lẹ̀ mẹ́jẹ àmẹni tó pánù àwọn méjèèjì tó wá jẹ́ ti ṣọ́lé tó wà lé ìpanilé rẹ̀ ó wà kò ní máa wọlé yóò ti lẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n ìwà àtajá ń sùn lórí bẹ́ẹ̀dì kìí ṣe súnà ànábì ànábì ò láàánú débi pé òun àtajá wá ń sùn lórí bẹ́ẹ̀dì ń fọ́ pa ajá òkú yìí ni dúkìá òkú ní kẹrìmọ́ ti tọ́jú ẹ̀ rárá èyàn kèé ṣàánú nínú ṣẹ̀ríà Islam lákàyè ti yí padà nìyàn lákàyè ti gí ni ó ti yí padà tó rárí mọ́ àwọn èkó tó kú ó ti tẹ́ mílíọ̀níà gbogbo owó yẹn ó wí ilẹ̀ bájá ajá òtó ìfilẹ̀ báyé ó ti kọ wíìlì kó tó ti kọ ajá lónìí sájá ó brain. She ṣùgbọ́n kò ní intelligence that is an intelligent animal ó wà intelligent lásán ní àṣomọ́lẹ̀ lọ́mọ èèyàn fà ta ló tẹ́ẹ̀mù ẹ̀ tàlájá wà kọ wíìlì fún pé tó bá kú property òun yìí ajá tí ò bí akọ ajá ìrẹ́ nǹkan láwọn máa já sẹ́wọ̀n nígbà tí wọ́n bá jẹ ẹ̀bà ni ó na lónà láákàyè ti lọ ara bẹ́sìn wá ṣe nìyẹn ó wá dáàbòbò láákàyè níbi gíní níbi yíyípadà tí ó wà sọ tó dáadí àìdá a ètò sọ pé sọ sọmọ bíbí wọ́n nítorí kíni káwọn ọmọ wá lè róúnjẹ àwọn tó wá ń kọ́ ọdún ẹlọ́wọ̀ àwọn olówó ńláńláńlá ló èbò ẹlòmí odidi éka kan ẹlòmí éka mẹ́wàá tó wá kọ́lé sàárín ẹ̀ kò níyàwó kò sì bímọ omi níyàwó wọn láwọn bímọ láyé wọ́n wàhálà ọmọ pọ̀ àwọn òbí bẹ́ẹ̀ sí àti máa sin kìnníún wàhálà rẹ̀ àti tọ́mọ ìwó lójúra wọn wọ́n gbọ́dọ̀ máa wá ẹran tí kìnníún wọ́n máa jẹ wọ́n ní ọ̀mí crocodile tí àwọn kan pè ní ọ̀mí crocodile wọ́n ní ìjá bí ń wọ́n tún máa fún oúnjẹ ẹran sí oúnjẹ wọ́n lóríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń sìn ṣẹ́rí pé làákàyè ló ti dàrú èló ló fẹ́ ná lórí ọmọ wàhálà wo lọmọ fẹ́ ṣe ẹ̀yìn yóò

rọ̀dí ọlọ́ọ̀ta aláàmìá ó ní anna yahuda atàwọn nàbí ya sallallahu alaihi wa sallam àwọn yahudi wá bá nàbí ìjọ kan fàkọ́ọ̀lú wọ́n wá ní asáàmù aleikum asáàmù aleikum kí lè ẹgbọ́n sọ asàlámù asáàmù yẹn kì ní ó sì ní túnmọ̀ ìtúnmọ̀ ní ikú tí wọ́n wá ń sọ bá nàbí kí asáàmù aleikum ikú tó pa òkú ó gbà ọ́ fàkọ́ọ̀lá ti àìṣàtú ìyàwó Aisha kí ló ń sọ ń jẹ rọ̀dí ọlá ni alaykum wà láánàkùn alaykum wà láánàkùn mọ̀ lọ́hù àgọ́bíbà lọ́hù alaykum ẹgbọ́n òun gbọ́ ṣẹ̀fẹ́nù àti sọ́mjọkò wípé ìyàwó Aisha ó gbọ́ èdè lárúbáwá pọ̀ bí wọ́n ṣe ti gbọ́ yé pé wọn ò fi láàmù sí bí àwọn kan gbà kan ní tí wọ́n bá sábà ní ẹṣẹ́ báyìí wọ́n kùnú aláìtàláì na láìtàláì ni wọ́n sọ di wà láìtàláì ṣùgbọ́n sórí pé wà láìtàláì lẹ́yìn ti gbà pé wọ́n wí na láìtàláì ni wọ́n sì sọ pé irọ́ làwọn ń gbà wò ìgbà yẹn tó ti lọ ṣàgbà yìí ò ní gbọ́ kí ní báyìí lẹ́jọ́ àwọn òṣè ó yẹ ẹbúra láìtàláì na láìtàláì ṣùgbọ́n bí wọ́n bá ti sọ láìtàláì yẹn ẹ̀ ní etí yín torí pé wà láìlẹ̀ mọ̀ tẹ́lẹ̀ òun ni ó dùn létí yín irú ẹni àgbámalékùn sámalékùn wọ́n ò fi àsàlámù yóò sí mẹ́ sámalékùn sámalékùn ìyá wa Aisha wa gbọ́ ó wá ní àléìkùn yẹn ikú tẹ́ẹ̀sọ̀ yẹn náà kó mọ̀ bá yín kò wá dúró mẹ́ wà láàánà kú mù lọ ọlọ́run ó láàánà yín ní ògbé ìsìnkú wà gọ́bíbà lọ́wọ́ àlẹ́ ìkùn ọlọ́run tó bínú sí ní fàkọ́lá sọ̀rọ̀ lọ́wọ́ ìwàhálì sọ fún jọ́nà pé máàlá ṣe yá àìṣàtà àlẹ́ ìkí di rìkì ṣe pẹ̀lẹ́ ó dọwọ́ rẹ pẹ̀lẹ́ wà ìyá kí wà lè ọ́nà ìkọjá àlà àtẹ́ẹ̀bú kọ́ọ̀lá awalam tasma ma kọlù awalam tasma ma kọlù ṣó gbọ́ nǹkan tí wọ́n sọ ní rí ànábì kọlù ànábì ní awalam tasma'i ma kúlù ṣé wọ́n náà gbọ́ tèmi náà sọ rọ̀dátù àlẹ́ yìí mo ti dá padà fún wọn kí ló ń sọ wà alaykum ní ẹlànà bìbí ní ìdá sálàmà aléìkùn alùlè kìtàbí fàkúlù aléìkùn táwọn nà sọ́rọ̀ àti yẹ̀húdí bá sálàmà sí ẹ sọ pé àti fẹ́yìn náà aléìkùn kò ní sí sálàmà yẹn bẹ̀ torí pé in tí wọ́n bá gbà lérò ní kó mọ́ bá wọn yùsàjáàbù lè fi wà láyùsàjáàbù láhùn fi yà anábìnrin èyí tẹ́mi sọ yẹn ọlọ́run máa gbà á lé wọn lórí pé mi ṣùgbọ́n ìtàwọn sọ fún mi yẹn ọlọ́run ní ìgbà lé mi lórí sọlọ́lọ́ àríwáàdọ̀ oun tó rí láṣàfàkọ́tì ìsọlọ́lọ́ àríwáàdọ̀ máa mẹ́n àdáhù wo àánú ànábì sáwọn tí wọ́n kò nira bá tí wọ́n ti ànábì ní sùtà anibinu Mas'ud azúrí ilá rọ̀súlì sallallahu alaihi wasallam yá kí nàbí yá minal àmbíyà bí ẹni pé mò ń wà nábì lọ́wọ́ báyìí Ibn Mas'ud ló sọ bẹ́ẹ̀ tí ń sọ́ta ànábì kanú àwọn ànábì dọ́rọ̀bà ukọ́ omuhu àwọn èèyàn rẹ̀ lù pa àdàmú wọ́n tún wá gba ẹ̀jẹ̀ lára ẹ̀ fàúwà àyámúsá òdámẹ́ àníwájì ìgbè lẹ́ni nu ẹ̀jẹ̀ kúrò lójú ànábì fi ń kọ́ wọn o sàlọ́lá alẹ́ ọ̀sá pé àwọn ànábì ọlọ́run kan ti kọjá tó ṣe pé àwọn èèyàn rẹ̀ lù wọ́n tún gbẹ̀jẹ̀ lára ẹ̀ tún fọwọ́ nú ẹ̀jẹ̀ ni kò torí ẹ̀ ṣépè fún wọn wọ́n nígbà tí àwọn ará tọ́ if ọ̀pọ̀lọpọ̀ àti gọ́nà yẹn tánàbí lọ sí tọ́ if láti maka láti lọ pè wọ́n sẹ́sìn àwọn ará amọ́ka ọ̀ṣẹ́bọ ọbẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ di ànábì débẹ̀ tó tó débẹ̀ wọ́n ti wá lọ wá àwọn ọmọ kéékèèké tí ò mọ̀ nǹkan kan pé kí wọ́n lọ mọ̀ lẹ ànábì lóko wọ́n wá ń lẹ ànábì lóko dégbà ànábì wá padà àwọn òsì ẹ̀já ànábì òjíṣẹ́ ìgbà tánábì wá ń bọ̀ màláìkà já àwọn mọ́làkùlì jìbáàlì màláíkà tó mójútó àwọn òkè tọ́ if ó wá bá sí pé jẹ́ kó àwọn òkè méjèèjì tó wà bí jẹ́ kó òun ṣí lé wọn lórí kó ń pa wọn fàrọ́fàdọ̀ nàbí yú sallallahu alaihi wa alihi من ya'budu Allaha wahdahu la yushriku bihi shay'an kàkà tó fi sí òkèlé wọn lórí tí wọ́n parun in tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ni pé ayin yóò kìrìjà lọ omi àfúláàbì kọ́lọ̀ ń fa ayọ níbàrá àti wọn ìyẹn báwọn ọmọ wọn kọ́lọ̀ ń ṣe wọ́n ní mẹ́yà gbọdọ̀ lọ àwàdà tí ó máa ń sin lọ lọ́kàn ṣoṣo láyé ṣe kò bí ṣe à tí ò kankan pọ̀ mọ́lọ̀ ẹni jẹ́ ńlẹ̀ àwọn apá tún ṣàlàyé débi pé ẹ̀jẹ̀ tó ń fẹ́ tó jáde lára ànábì ànábì tún faṣọ gbé kò fẹ́ kó kán lẹ̀ kó máa di pé wọ́n tún pa wọ́n rẹ́ ń bẹ̀ pé yà ànábì kan sílẹ̀ tẹ̀ sọlọ́lọ́ àlẹ́ ọ̀sá àmọ́ ìwọ akóògùn ẹnìkan sọ fún mi pé kò yẹ kéèyàn mọ́ ni mọ́ tàgbà mọ́lẹ̀ lápò ẹmọ mọ́ ti àgbà mọ́lẹ̀ bí àwọn ọmọ kéékèèké kan bóyá àwọn ń ṣeré ìtìyàn ni wọ́n á yàn nǹkan sí ìyànlá nígbà tí ó bá fi délé gbogbo ara rẹ̀ kí ni ó ti bò ìgbóná ó ti bò ní sùs ta ló ṣe ẹ̀hún ni afá kan ní ó kọjá ń gbá bọ́ọ̀dù afá yẹn sì wọṣọ funfun wọ́n wá gbá bọ́ọ̀lù lú ó bá ibi agbádẹ́ bọ́ọ̀lù yẹn dẹ̀ ní ẹ̀rẹ̀ lára afá yẹn wá tàka sí wọn ẹjọ́ gbó làfá yẹn gbéná wọ́n wá afá lọ gbogbo wọn á kúnlẹ̀ wọ́n wólẹ̀ ọmọ rẹ̀ náà nìí kìíní kan ní ìgbàlọ́wà fún ẹlẹ́rọ̀ tàbí ní ẹmọ́ lọlé kan tó délé gbogbo ara ọmọ ìyẹn tí ń balẹ̀ mo sọ ní ṣé ọ̀dọ̀ ìbìnrin mo ti sọ lánàá àbí lọ́dọ̀ ọkùnrin wípé ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àfáà táwọn èèyàn ń pọ́nlé ládùúgbò kìí ṣe nítorí pé wọ́n fẹ́ràn àwọn àfáà mi ọ̀ wọ́n ń ní wọ̀lọ́ ìláyùkmin ẹ̀mẹ́jìlá náà bí sọ sàlásà ìpín sàlásà ẹ̀mẹ́ta wọ̀lọ́ ìláyùkmin wọ̀lọ́ ìláyùkmin wọ̀lọ́ ìlá kí là mọ́n yá Rasulullah pé wà láì kò gbọ́lọ́gbọ́ anábì ní man lam ya'man jaruhu bawa'iqahu gbogbo àwọn táwọn aládùúgbò fọkànbalẹ̀ níbi aburú ọwọ́ wọn wọn iṣẹ́ nígbàgbọ́ òdodo wọn iṣẹ́ nígbàgbọ́ òdodo so táwọn ẹgbẹ́ àfáà wọ́n ti ń kólẹ̀ kí ẹ tó wá ń fún ní nǹkan fún ní nǹkan ìbẹ̀rù kó mọ́ sàbí wọn ní kéje pé wọ́n fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù aburú ọwọ́ ẹ̀ kó máa gbọ̀n kan lẹ̀ mo sọ ẹnìkan yàgbẹ́ síwájú ilé àfáànú àwọn ọmọ kéékèèké tí ó ń ṣeré wọ́n takáyà kì ìgbẹ́ bá mú ó tún wá jẹ́gbẹ́ jẹ̀bi àfáàkàn bóde ní ó ti bá gbọ́n nǹkan sí ojú ọmọ ti pọ́n ọmọ ti ń nà wọ́n nílé lẹ́nìkan á sọ pé ó mọ̀ yàgbẹ́ síwájú ilé ìyá tó lọ́mọ yẹn lè torí ẹ̀kọ́ gbogbo àràárọ̀ wọn wà máa gbálẹ̀ ẹ̀bí kò gbá ń torí pó fẹ́ràn àfà mi ń ṣe ìdímọ́ kí n tí wọ́n ti gbọ̀n sí mí ọmọ níjọ́sí ìbẹ̀rù ẹni tí wọ́n bá ti ráwọn ọmọ àfà yẹn ládùúgbò kálukú ọmọ pọ́n àwọn ọmọ yẹn lé ní torí pé tí wọ́n bá lọ na ọmọ yẹn ní wọ́n bá ń ṣeré àwọn òbí ó ti ramani kò ń bẹ̀rù tí ò bá gbọ́wọ́ wà á fà á lórí ọmọ àfáà ní bá ṣeré tí nǹkan bá ṣẹlẹ̀ ọmọ àfáà náà sì ni òkà ń bẹ lápò ẹ̀ tó fẹ́ dánwò ń gbòòrò àwọn ọmọ obìnrin àdúgbò gbogbo tí wọ́n bá ti rí pé bọ̀ làwọn ìyá wọn ò ti pè wọ́n torí pé yóò gbá ń dì ní ìsìn yóò tẹ̀lé lọlé yóò lójọ́ mẹ́ta ń bẹ̀ kó tó padà ọlọ́run ṣàánà irú àwọn ìkàyẹ̀ wọn bí sọ̀rọ̀ mo mẹ́nìkan kódà nílẹ̀ yìí wọ́n à ń sàlàyé kí wọ́n ní olóòun lọlé kí ó dáadáa wá sórí ṣùgbọ́n bàbá wọn lọlé kí àwọn òkè ó kankan ó ń bí káwọn mọ́ wá òkà lùwó káàkiri káwọn mọ́ palangba káwọn oríṣiríṣi ògùn káwọn ti ẹ́ńjìn kí mọ́tò fi ẹ́ fẹ́ kíkì mọ́tò fẹ́ káwọn ti mọ́tò lágalágbò kó má ṣiṣẹ́ kí wọ́n lọ sí patí káwọn ti jẹnẹrétọ̀ kó mọ́ dáhùn àwọn kan táwọn ń ṣe ń tàwọn ní àwọn kan fàṣíkò ṣòfò ààrẹ àgbé wọn ni wọ́n ti jẹnẹrétọ̀ lágádá délé ẹ kíkì jẹnẹrétọ̀ títí ẹ fàáfàá kò ní ṣiṣẹ́ wọ́n kíkì mọ́tò títí tà yán yán yán kò ní ṣiṣẹ́ àtàwọn jẹ́ bá dìmọ̀ pé kí ló ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan wọn ni

ó ní wàhámàlì àkìláàkù alìmọ̀kútàzàbà mínàlì àkìláàkìlì hamida wàlì àdábì sharifa allati tafakọ̀ jami'ul uqala ala tafdili sahibiha wa ta'zimi متصف بالخلق الواحد منها فضلا عما فوقه عما فوقه títí títí tí kọ́dí àyáàdì fi ń sọ tó fẹ́ ṣàlàyé àti sọ sẹ́yìn lókè ìmọ̀wùlẹ̀ ká nítorí àsìkò ni pé gbogbo tí a ń pè lájẹ bí ìwà àwọn ìwà dáadáa tààmù síwà ẹlẹ́yìn àwọn ẹ̀kọ́ oore ẹ̀kọ́ dáadáa lọ́dọ̀ gbogbo àwọn onílàákàyè àtàwọn ọlọ́gbọ́n tí wọ́n mọ̀ pé ìwà dáadáa ni ọ̀dọ̀ ànábì ló pè sí nasalullah alikarima rabbal arshil azima رب العرش العظيم أن يوفقنا جميعا للتخلق بأخلاق هذا النبي الكريم عليه أفضل الصلاة وأتم التسليم آه، وأن يمن علينا بالتوفيق لاكتفاء آثاره والسير على نهجه wà á ń yù mí ìtànà alásùnnẹ́tì ì wàyà ṣúrùnà fi zùmọ̀rọ̀tì ì wàyà jì alánà mínàlìfà ìzínà bí ṣàfà àti ì àbá ń tó sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo fi ń kà látàná yẹn ó wá ń parí ọ̀rọ̀ rẹ̀ ó ní sálùlọ́ alìkàrímà a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́rẹ rọ́bàlẹ̀ àríṣìlẹ̀ àbíní ọba tó ní àlàáràṣí tó tóbi méjèèjì ló wọlé o rọ́gbàlẹ̀ àrìṣì àbíìmì ṣàgbé àbíìmà ló kàálẹ̀ ìkan tó wá padà sí àbíìmì ìyẹn tí àbíìmù bá jẹ́ náàtù fún àrìṣì ó sì lè jẹ́ fún rọ́gbà lè àrìṣì ń bẹ̀yẹn kó lọ jẹ́ kíni badal so àbíìmà yẹn ń yóò mọ̀ badal fún rọ́gbà torí pé gba alifu aláàbọ̀bàlá arṣì náà a ń yíwa fíkọ̀nà jẹ̀mí a kọ́lọ̀ fi gbogbo wa ṣe kò ń gẹ́ lápapọ̀ ìwà ànábì káwa náà lè máa hú kọ́lọ̀ ó sì ṣàánú wa pẹ̀lú ìṣe kò ń gẹ́ láti lè máa rìn lórí orípa ojú ọ̀nà tánàbí rìn àwọn ìṣíṣẹ́ ànábì káwa náà máa tẹ̀lé kọ́lọ̀ ó sì pa wá lórí súnà ànábì

tẹ́rù bá tó lọ sọ́dọ̀ ìyàwó Aisha ìyàwó Aisha ìwà ló ròyìn ole pé ole ò lè dàrú ò lè yàwó torí tó bá wọn kan dáadáa ló ń sọ ń pa ànábì sallallahu alaihi wa ti pin 16 ten questions and answers about Prophet Muhammad. May the blessing and peace of Allah be on him. abi. Ǹjẹ́ ẹ rántí pé ẹni ilé? Mo mọ̀ pé mo pín ìgbà náà fáwọn kan. Ṣùgbọ́n mi rò pé mo pín ilé tó pọ̀ wọ́s Muhammad Masifu. Mo pín yẹn náà bọ̀ sí yẹn ò pọ̀. Àwọn díẹ̀ mo fún. Ẹ lọ kàwé yẹn padà. Ẹ̀yin tẹ́ ẹni ẹni tí ó sì ní kó lọ gbìyànjú bóyá òun ò ríra. Tó bá sì ríra lọ sí net. Ó wà ní internet. lọ sí www.mercyprophet.com kí ni mo pè www that is world wide web dot mercy prophet m-e-r-c-y prophet dot com mo rò pé info at mercy prophet dot com yẹn náà tún wà tẹ́ bá lọ bẹ̀ẹ́ ríwé ń bẹ̀ ẹ̀kùn wá rí gbogbo àwọn tó jù bẹ́ẹ̀ lọ níbẹ̀ náà lọ́wọ́ sàánú wa so ẹ̀tọ́ ẹ̀kẹ́ lọ síbẹ̀ ìwé méjèèjì ẹ̀rí ní online lẹ̀ www.mercyprophet.com tàbí info at mercyprophet.com torí náà ní òníwù rẹ̀ kàwé láti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ jáde ẹ̀hẹ̀ torí máa sọ pé ètò mọ́kù ní lébẹ̀rẹ̀ náà ọlọ́run ṣàánú wa ìyẹn ni àlàyé nípa ayà ẹlẹ́kẹ̀ẹ́lò ẹlẹ́ẹ̀kẹ̀rin nínú suratul kọlam eh, abẹ́lọ́ ọba lékẹ́ ọlá yìí tá wí tó bá mú ọlọ́run ládàá rẹ̀ mẹ́jẹ̀ kó ń tò wá rú èyí tá wí tí ò bá mú àṣìṣe tí wá àti ti ṣẹ̀tọ́n ọlọ́run ọ̀dọ̀ wa àti ṣẹ̀tọ́n ló ti wá ṣàforíjì rẹ̀ fún wa àtàwà nàbí wọlé ọlá mọ́jà lẹ́yìn ànábì akùlù kọulì hádá wọ́tàfùrùlà rẹ̀ wà lákùn jẹ́bẹ̀rẹ̀ kan wà bí méjì àkọ́kọ́ lánàá ń sọ̀rọ̀ nípa arákùnrin tá ń pè ní mo ń sàlàyé ọ̀rọ̀ rẹ̀ lọ́mọ ṣùgbọ́n gbà tí mo ronú yẹn tó tó bí mẹ́ta sí mẹ́rin ló wá sórí ìmìlẹ̀ kan sọ fún mi ọ̀kan náà àwọn mùtànà bí ẹni tó pèrè ẹ̀ lánàá bí ṣùgbọ́n àwọn tó pèrè àwọn lánàá bí ju ẹyọ kan lọ lójú ànábì arínú wọn tó jóbìnrin obìnrin ni ó lánàbí lò bàjá ó lánàbí lò ṣùgbọ́n ẹni tí wà ṣíyù palà ń gbé ní musailama kadab musailama kadab ló kọ lẹ́tà sánàbí ní musailama rọ̀súlìláì ilá muhammadin rọ̀súlìlá ó látọ̀dọ̀ musálámà òjíṣẹ́ ọlọ́run sí muhammad òjíṣẹ́ ọlọ́run kò sọ pé ànábì èṣe òjíṣẹ́ ó lánàbí ó wá ní kó jẹ́ káwọn pínlẹ̀ lárúbáwá sí méjì ìran tí ẹ mọ́ ọmọ ẹgbẹ̀ jíjẹ tó náà mú dọ̀rọ̀ ẹjẹ́ kò náà mú ti bí ànábì ló wá kọ lẹ́tà sí padà ó ní ẹkọ́ kalẹ̀ wọ́n á fi ránṣẹ́ sí mi muhammadin rọ̀súlìlá látọ̀dọ̀ Muhammad òjíṣẹ́ ọlọ́run ìlà Musailama kàdà sí Musailama òkúrọ́ ìtàdọ̀bí fífẹ́ sí ilẹ̀ ọlọ́run ló ní gbogbo rẹ̀ kìí sí fáwọn èèyàn láti mọ̀ ọ̀pá ṣùwà ṣíyù tó pa Hamza yẹn ó náà Musailama kàdà tó fi wò pé òun pa Hamza òun sì pa Musailama tó pèrè lánàá bíi láti fi jẹ́ bí compensation ìyẹn pé bí ìfìjì tàbí ìhàdànù ètò ti ṣe sẹ́yìn nígbà tó wà ní kú tó ṣe kò kékeré ọlọ́ọ̀fún alágbẹ̀yọ rẹ̀ ìjà níbẹ̀ẹ́rẹ̀ méjì àti mẹ́ta nọmba wá ẹnìkan tó ṣe ẹ̀nà wá láwọn yẹn rárá nọmba wá nù tẹ́gbẹ̀ẹ́lẹ́ hayin nọmba 2 nọmba 3 nọmba 1 àbúwà lẹ́yìn ìwọ́lá nàbí yóò ti kúlà man haulahu nasibahu àbí àhá ànábì máa fún kálukú ní ìfẹ́ ìjẹ́ tó náà jẹ́ ìjẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ní lẹ́yìn tí kò fẹ́ tó ní bèèrè lọ́wọ́ òsì lẹ́yìn bí náà kí ni ìbéèrè ìbéèrè wọn ni wípé ẹni tó jẹ́ alágbàtọ́ tàà gbọ́mọ fún kó tọ́ ọmọ wa pẹ̀lú kó fún lọ́yàn gẹ́gbẹ́ ṣe wà ní sọ́rọ̀fìlì dákọ́rọ̀ fún ọkọ àti ìyàwó tí wọ́n ti pín gàrí èdè Yorùbá ni tí wọ́n pín gàrí ìdí ìyẹn pé ọkọ àti ìyàwó tá méjèèjì ti túká tí wọ́n ṣe lọ́kọ láya mọ́ àmọ́ ọmọ ń bẹ lọ́wọ́ obìnrin yẹn nínú Suratul Baqara ọlọ́run ọba sọ ń bẹ̀ wípé nínú kí wọ́n lọ gbé ọmọ yẹn fún alágbàtọ́ kó máa bá wọn tọ́ tàbí kí ọkọ yẹn máa sanwó fún ìyàwó ẹ̀ owó kó ń ṣe gíní pé ó ń bá tọ́ ọmọ rẹ̀ jẹ́ kí n wò ó tàbá wọnú sura 2 bí àyà 231 ẹjá wo 233 gangan lọ̀rọ̀ yẹn wà ṣùgbọ́n tàbá ní ká lọ́mọ láti 231 ní ìsìn ọlọ́ni wà ìdá tọ̀láktùmù ní sáà fàbàlágùnà ajala húnná fa'amsikù húnná bí ma'arúfin ọ́sàpẹ̀hù húnná bí ma'arúfin yẹ́kọ́ fẹ́fẹ́ lè yá lọ 233 ìbádìíkà أعوذ بالله من الشيطان الرجيم والوالدات يرضعن أولادهن حولين كاملين من أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوالد مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم من محرم واتقوا الله واعلموا أن الله إلا يعلمون Súra 2, àyà 233, Súra ẹlẹ́ẹ̀kejì, àyà igba 200 àti ọgbọ̀n àti mẹ́ta. Ọlọ́ni wàlèwàlè àwọn ìyá tí wọ́n já bí ọmọ, ìnà wọ́n ó fún ọmọ wọn lọ́yàn fún ọdún méjì gbáko ẹmọ̀ tó wọn gbáko tó pé ọdún méjì tó pé liman àrọ́ọ̀dà ayìyàn tí màrọ̀dọ́ àmọ́ kìí sọ̀rọ̀ èèyàn ní kó pọ́dún méjì fún ẹni tó bá fẹ́ tàbí tó gbèrò láti pé tàbí ṣe àṣepé fífún ọmọ lọ́yàn mọ̀rùkọ́ díẹ̀ wàhálà lè mọ̀ òlúùdí láhùú rísìkò ònà ẹ̀rá àwọn ọmọ tí wọ́n bí fún wọn rísìkò ònà jíjẹ àwọn ọmọ náà wàkíwàtù ònà ìyẹn ni ìjẹ ìmú rísìkò ìjẹ ìmú wọn àti aṣọ tí wọ́n máa wọ̀ bìlì màárùn-ún alálìmọ̀ òdùdù wọ́n máa fún àwọn ọmọ yẹn jíjẹ wọn mímu wọn àti ìwọṣọ wọn orí ìta ló wà orí ọkọ̀ àmọ́bìlì máa rùn kìí ṣe kóbìnrin sọ pé òun fẹ́ lọ raṣọ àwọn èèyàn fẹ́ raṣọ ọdún túnú àwẹ̀ ìgbà tí wọ́n sọ ọmọ mẹ́ta wá ní aṣọ ọmọ kọ̀ọ̀kan 25k 25k gbogbo owó tọ́gà iná sí ń gbà lóṣù 25,000 ní máa gbà lóṣù so aṣọ táwọn ọmọ mẹ́ta fẹ́ rà jẹ́ 75k kùránì ti ní kẹ́ raṣọ fún wọn owó nǹkan tó ní ìyẹn ọ̀kan ẹlọ́wà jẹ́ kún ṣẹ́ tẹ̀wàrùn pẹ́ lọ́lọ́fin ní bìlì màárùf ìjọ ń pè ní bìlì màárùf ní pé tẹ́yìn fúnra yín mọ̀ sí dáadáa lọ́dọ̀ yín nílùú gbogbo èèyàn ló ní kàtígórì èèyàn ní wá bá mi ní ìsìnkó ní 25k 25k ọmọ máa ń fi wá aṣọ fún 25 times 5 125,000 ní sọ pé level 16 gẹ̀ẹ́ ló ní gbà wà ní àwọn ẹgbẹ́ yín oní 50,000 naira fún wọn níbi ìlú màárù àwọn tó pè lẹ́gbẹ́ mi yẹn a lè jẹ́gbẹ́ ní ọjọ́ orí ṣùgbọ́n nínú àrísìkí a lè mọ́jọ jẹ́gbẹ́ yẹn nípa owó níní káàwó ẹ̀gùn káà tàbí òsì mọ̀ bóyá wọ́n rà fún wọn ni tó lálórí ń bẹ tẹjọ́ ń ṣiṣẹ́ kan náà ẹjọ́ ń tíṣì ń private school lẹ́yìn tẹ bá ṣe jamajama lẹ́sìn gbogbo ẹ̀ kẹtún dúró after school kẹtún tọ́jú àwọn ọmọ àwọn parents gbogbo owó tí ó yìí lóṣù 35,000 náà ìkan nínú yín bá tún lọ ló bá gbé mọ́tò wá school ìyàwó tí ẹ tó ògùn mọ́tò wá sọ pé àwọn ẹgbẹ́ yín ló ń gun káàyẹ àmọ́tẹ̀ ìfẹ́ ó ṣe kò mọ̀ pábúrò rẹ̀ kan wà nílùú ègbó tó sẹ́ndì káàsí káà méje gan ló sẹ́ndì sí oníkó ta mẹ́fà ń bẹ̀ kó mọ ọgbọ̀n ẹyọ kan olùbọ̀dá kìí ṣe tẹ́sọ pẹ̀lú fẹ́ ta ẹyọ kan yẹn o pẹ̀hẹ̀lẹ́ fẹ́ ta ẹ̀yìn ní kẹmọ́ ẹ̀gùn tó ń bá ta mẹ́fà ó sẹ́ndì owó ẹ̀ padà ní ilé yẹn mọ́wọ́ rí ẹ̀ kọ́lé náà ó sì ṣe tán ọ̀rọ̀ lẹ́sìn ẹ̀ ó fẹ́ kẹ máa gùn kan ó fẹ́ kí brọ́dà ó máa rìn kiri kó sí mà ìyàwó ẹ̀ tí wọ́n jọ sí ẹ̀ ní àmọ́bí tẹ̀ ń àwọn èèyàn ń dájọ́ ẹ̀yẹ ò dájọ́ bílí ma'aruf gbogbo díẹ̀ mo kàn fi yẹn ṣàlàyé bí ẹni látù kálàfù náfún ilá usaha a ní bí àjàgà kan lé ẹ̀mí kan lórí àfi tó bá ní kàpálé lórí látù dọ́rọ̀ wálìdàtún bí wáládì ha wàlámà ọlọ́run ní a ní wa ìyá ní ń jẹ́bẹ̀ abiyamọ lára bí wáládìyá pẹ̀lú ọmọ tó bí wà láàmọ̀ olóòdún làwù bẹ́ẹ̀ náà ni a ò gbọ́dọ̀ a ò gbọ́dọ̀ ní bàbá lára pẹ̀lú àwọn ọmọ tó bí mi náà ní ìsìn náà bó ti jẹ́ obìnrin wọ́n ọmọ yóò sàlámà lẹ́gùn àríṣàlá ẹ̀lẹ́gùn yọ́ ìdàgbẹ̀lẹ́ mo ní kí n sọ fáwọn ọ̀rọ̀ ọmọ yìí fún ilé lánàá táyé ogbóná tó ní ibi mo jura paracetamol kankan kẹ́yìndé òun gba paracetamol wọ́n lọ fún lábẹ́rẹ́ ni ìdòwú ń ti ẹ̀kẹ́ ìdògbé ní ìsìnbẹ̀ lọ́wọ́ mi tẹ bá rí díṣẹ́ láàgùn lálàálà ẹ̀sá sẹ́ndì 25,000 naira yóò yanjú ẹ̀ ah, ah. ọ̀rẹ́ ẹ̀hún dókítọ̀ ni lọ gbé fún mi ò lọ sọ́dọ̀ rẹ̀ yín dókítọ̀ yẹn tí bá ti débẹ̀ kò mọ́ṣẹ́ àwọn ni mo gbé lọ bẹ̀ last week bí àwọn ẹ̀yẹn tí ó six ẹjọ́ mi lọ sọ́dọ̀ dọ́kítọ̀ rẹ̀ yíyan tó tọ́jú ẹ̀sẹ́ndì 25,000 sí mi ò tẹ́bà sẹ́ndì ẹ̀sìn máa pariwo yín fáyé ẹ̀ tọ́jú ọmọ gbàtẹ́ bí mẹ́ẹ̀mọ́ ẹmọ́ ni bàbá lára tó yọ ọmọ 25,000 àwọn oògùn tó ra paracetamol ọmọ ló pé hundred naira mọ́ paracetamol ṣe sáṣẹ́ẹ̀tì kan ní mí ní ra pákẹ́ẹ̀tì paracetamol sílé àbíkílẹ̀ ìsọ ṣe paracetamol kan ló ń lò ṣe máa máa ṣàlàyé fún iye abẹ́rẹ́ tó bà ní ẹ má pa mí lọ́mọ o ẹ má ní bàbá lára lótò bí ọkọ náà kó sì má ní obìnrin láà torí kíni lórí ọmọ wàhálà lè wáàrí sí ní sùdálì ibi tí mo sábẹ̀ lọ ọlọ́ fa in àrọ́ ọ̀dà fi sọ́lá ń tàrọ́ dín mínú bí ìpanupọ̀ àǹtàrọ̀ ọdín táà méjèèjì bá yọnu sí tó bá ní táà méjèèjì panupọ̀ tí ń ṣàṣàrò lórí ìfìsọ́ọ́lá pé àwọn ó já kìnà pé ọmú lẹ́nu ọmọ tẹ́ẹ̀sì ṣe tàṣàwòrí tẹ́ẹ̀ṣàṣàrò lérí ẹ̀ fàlájìnà àlèhìmà kò sẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n bá jọ jòjókòó tí wọ́n ṣàṣàrò tí wọ́n sì fẹ́nu kò sí pé wọ́n já ọmọ lẹ́nu ọmọ wà ní àwọn tún ancestry bí ọrún ìyẹn ni pé obìnrin ò lè dédé já òyìn lẹ́nu ọmọ pàtì àyàbí kọ́kọ́ ó mọ̀ sí ẹ̀kọ́ àwọn obìnrin kan wà tó bá ti fọ́mọ lọ́yàn fóṣù kan ó gbé e lẹ́ni kí ló dé ó kàn dédé rí bó ti lọ àwọn fúdù gangan fúnra ẹ̀ yóò rà kò ní béèrè owó lọ́wọ́ ọkọ ọkọ ni a ó fọ́mọ lọ́yàn mọ́ ni ó disturb me ṣé tí bá fẹ́ lọ bí iṣẹ́ láàárọ̀ sí i tí má lè jẹ́ ní sí mẹ́gbà tí wọ́n fún mi ní query èmi ti jọ́yàn lẹ́nu láti three weeks ago gan mo ti jọ́yàn ṣẹ̀ṣẹ̀ rí sí kò mọ́ yanjú one month one month yẹn gan mo kàn fi help ẹ̀ ní because ah, wọ́n níbi iṣẹ́ wa ẹ̀dẹ̀ sáwọn pé báńkì ló ti ń ṣiṣẹ́ wo dẹ̀ ní jẹ́ kí wọ́n sáàkì wọn tó ń dira wọn kan wọn mo ti bẹ̀rẹ̀ láàrín dókítà àwọn nọ́ọ̀sì ti ṣàlàyé tó láti three weeks ago ló ti jọ́yàn lẹ́nu ọmọ kò sọ fún ọkọ̀ ọmọ ọlọ́ni rárá à ń tààrọ́ de bainahuma a méjèèjì gbọ́dọ̀ jọgbà wàtàṣáwúrí wọ́n sì ṣàṣàrò ẹjọba wé ṣe ká jáyàn lẹ́nà ibi iṣẹ́ wọ́n ń dìun lọ́wọ́ ṣe wà kúkú fi iṣẹ́ ilẹ̀ kò mójú táwọn ọmọ ṣó mọ̀ pé ni wọ́n odidi ọmọ mẹ́ta èló ló ń gbà lóṣù táwọn ọmọ hmm, wá wò pé kókó jẹ́rẹ́jẹ́ ní iṣẹ́ wa igán ti pọ̀ jù ó ti ẹ̀tọ́ ọ̀gá kan báyìí tí a ní kéèyàn wa máa jókòó lẹ́gbẹ̀ẹ́ ohun tó bá ní kéèyàn tẹ́ kìí mínì ó dẹ̀mọ̀ pẹ́lẹ̀ àálò a ní ibi ni kò jókòó kókó ah, kókó fi iṣẹ́ yẹn lẹ́jàrí ti láti ti pọ̀ jù ó lè mílẹ̀ tàbí kọ́kọ́ ní èló ló ń gbà lóṣù 50,000 ó mọ̀ fún 150 mójútọ́mọ̀ yìí ẹ̀sàn owó one year ahead sílẹ̀ sákàntì torí ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yóò ṣe kò lákùnkù ẹ̀sùn oṣù méjì ń fín ẹlẹ̀ lágbára mọ́ ẹ bá mi san one year ahead ọgbọ́n sákùn orí ẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n kọ́ kódà máa dẹ̀ san two years ahead ó dẹ̀ transfer ẹ̀ sí one fifty times twenty four ó dẹ̀ rí sákàntì dùn wáyé nìkan yes màá bá yín tọ́jú ọmọ dáadáa ń sìn màá àmọ́ náà bó ṣe fi ṣẹ́lẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ obì ó tún ti ń sin obì inú ilé ọkọ ni ó tún ti ń sin obì ní oní èyàwó bí wọ́n ṣe train mi mọ́ mi ṣe train fún ò train wa lọ́lẹ̀ ọkọ ni ṣebẹ́ mi ni mo ń fún lọ́yàn bí obì ṣebẹ́ mi ni mo lóbi ní mo lè kú obì àtẹ́ni tàì mi ò dẹ̀ sọ pé mo ń tẹ̀lé èwo tún wá lè po pupa ń bẹ̀ yẹn tó kó síbẹ̀ ẹ̀fì àwọn èèyàn bá ní àndù ẹ̀ ọlọ́kó ṣàánú ibi tí mo wá fẹ́ lò wà in àrọ́tún ancestor-dìrú àwòládàkún tẹ bá wá panupọ̀ tẹ́yìn méjèèjì fẹ́ láti gbé ọmọ yín fún ta ní alágbàtọ́ ọlọ́ni fàlájù náà àlékún kò sẹ́ṣẹ̀ ń ìdá sàlámtún máa àtàìtún bìlì màárù káyìn méjèèjì tẹ́ bá ti fẹ́nu kò tẹ́ bá sì ti fún wọn lóhun tí wọ́n ṣe kíni tí wọ́n fẹ́ ìbéèrè wá ní pé ṣàǹfẹ́nu ṣẹ̀rẹ́ Islam alẹ́gbọ́mọ fún kó lẹ́pẹ́ àwọn tòmátò kan wà tí mo já sí ìgbọ́n bí mo kàn fẹ́ lò ní kurantú àyàtú ọ̀rẹ́ àtàtì bírì ni pé ó gbọ́ ìgbàláyé wà nù ṣẹ̀ríà kí obìnrin tí kìí ṣe ìyàwó wa kó fún ọmọ wa yẹn lọ́yàn kó sì gbowó lórí tàbí tó fẹ́ lórí kíni lórí kó fọmọ yẹn lọ́yàn ṣùgbọ́n ọmọ tó fún lọ́yàn yẹn dàgbà tí ọmọ míì náà bá tún mú ọyàn yẹn dàgbà tí wọ́n wá jẹ́ akọ àtàbò tí kan jọkùnrin kan jóbìnrin nínú ṣẹ̀rẹ́ Islam èèwọ̀ ni wọ́n ò lè fẹ́ra wọn ìbéèrè wọn wá ní wípé ìyá tó fún lọ́yàn yẹn náà ṣé ẹ̀tọ́ ìyá tó bí gangan tí Yorùbá ló jẹ́jẹ̀ sójú ẹ̀yẹn ṣé ẹ̀tọ́ yẹn nìyá tó fún lọ́yàn ní rárá kìí ṣẹ̀tọ́ yìí kò sí lè jogún ẹ̀ kò sínú àwọn tí ó jogún torí pé tí bá fẹ́ jogún jíhà tí ó fi jogún kùránì ti tò ọ̀nà tí ni ó gbà jogún ṣé o fẹ́ jogún ní jíhà òṣùlù ìpìlẹ̀ bóyá bàbá ni ọ́ bóyá ọmọ ni ọ́ fárẹ́ o àwọn tuntun. branches afọ́fẹ́ jogún minji àti nìká afọ́fẹ́ jogún torí pé o ní akudu sọ̀hìn ìyàwó ni ọwọ́n so yìí ẹ síbẹ̀ ló fẹ́ gbà jogún tó ní ẹni tó bá yàn fọ́mọ lọ́mú ní ọ̀nà wo ni ó fẹ́ gbà wọlé sógún ṣé ìyàwó ni kì í ṣe ìyàwó ṣé inú ẹbí ló wà kò sínú ẹbí ó ní ọbí ní kẹsàn owó iṣẹ́ rẹ̀ fún ṣùgbọ́n ọmọ yẹn lè máa ṣe dáadáa bí kì í ṣe ìyá ẹ̀ Wallahu a'lam. Number two. Alaykum as-salam. Tí mo ń sọ̀rọ̀ aago. Yes. Naam. Èèyàn lọ kí ẹbí ẹ̀. Ẹbí yẹn jẹ́ Nàìjíríà, ó sì láago léṣàgbé lálẹ́wọ̀n òdàgó wọ́n fẹ́ gbàdúrà alẹ́ ẹgbà wọn máa ń gba àdúrà àwa mùsùlùmí gbàdúrà àwa ń ṣe àdúrà kìí ṣàdúrà torípédè lárúbáwá ni àwa lámọ́ kéwú àdúrà ni kìí ṣàdúrà àwa èsì ìgbà ọlọ́run ní ṣe gíní ní ìgbà tí wá ní ká ṣe fọ́lọ̀ ọlọ́run ṣe báyìí fún wa ọlọ́run yóò gbòrògbò tí yé ó ń sin kí ni mo jí olè tí ń gbàdúrà èyàn wá lọ lé ẹbí ó ń tọ̀ wọn bóyá ń kú ẹ̀ yẹn pé bóyá búrò bàbẹ́ àbẹ́gbọ̀n bàbẹ́ tàbó jẹ́ hall àbúrò ìyá rẹ̀ tàbẹ́gbọ̀n ìyá ẹ̀ lọ́kùnrin tàbí ó jẹ́ àmà àbúrò tàbí bàbá ẹ̀gbọ́n ìyá ẹ̀ lóbìnrin tàbábúrò tàbẹ́gbọ̀n ìyá rẹ̀ lóbìnrin náà

tí kírọ́ọ̀sì bá ń bẹ́nu lé yẹn kọ́ kírọ́ọ̀sì ìtí ṣẹ̀rẹ́ ìsìláàmù sọ ní bí àwọn ibi tí kírọ́ọ̀sì bá wà ká máa wọ̀ torí pé wọ́n máa fún ọkọ̀ top àti kàánà ìrántí nínú Mustapha Al-Jibali series 1 ìwé ẹ̀ ìtànkánsì ìkílósádàgà sàkọ́kọ́ quest for love and mercy ṣe arántí pé ńgbà tó dé Jerusalem gbà tí mùsùlùmí gba Jerusalem ọ̀kan nínú àwọn àlùfáà wọn sọ wípé kó wá bá wọn jẹ àṣì Umar bin Khattab ní òun ò lè wọlé ìjọsìn yíyẹn nítorí pé àgbélébù wà ń bẹ̀ láàánú táwọn àfáà ti fàdáyọ jọ ìgbé ìtàgbélébù bá wà nílé máa lọ wọnú òbí tòtọ́lọ̀ ń sàn àwọn ẹ̀kọ́ náà yóò mọ̀ orí àti ọgbọ́n wo láàdá tàbí ìlú kò sọ́gbọ́n kan tàà fẹ́ dájú ká jẹ́ káwọn èèyàn wa kí è ṣe mùsùlùmí mọ intestine wa sọ àwọn gangan fúnra wọn ní ó bá wa kún kó yàrá yẹn kò sí cross níbẹ̀ lọ sí síbẹ̀ àti mọ̀gbẹ́ ẹ̀ ní wọ̀lú sí cross wa ó dàbí àwọn ọ̀nà sọ́rọ̀ secondary school kódà primary wọ́n máa wá pè wá ká bá wọn pàdé káwa bá lè jẹ́ ń bẹ̀ àwọn ti mọ̀ pé tí wọ́n bá dú ẹran ẹ̀ ní jẹ́ àwa ni wọ́n wà á pè káwa bá wọn ju àti kí wọ́n ti mọ̀ pé a ní jẹ́ tí wọ́n bá ti dù tòsí ẹ̀bá jẹ́ kí wọ́n mọ̀ wọ́n sì ti mọ̀ pé kìí pé ẹ kórìíra àwọn tẹ́ẹ̀bá kórìíra àwọn ẹ̀ kí wọn ṣùgbọ́n ẹ̀sìn yìí ò fẹ́ nǹkan bẹ́yẹ àwọn tó bá nílà akáyè inú wọn àwọn àti mọ̀ pé ẹ̀mí wọn lé sápìlẹ̀ ìwà ìgbàlá táwọn ti rí yẹn lọ sùn yàrá bẹ̀ àwọn ni ó sọ pé mọ́ṣálásí ń bẹ̀m̀bẹ̀ yẹn ma lọ bẹ̀ wọ́lọ́ ààrẹ rọ̀ fún alágbòye alékùnmù sọ́dá Thank you. ọlọ́run fún alágbàáyé ọ̀rẹ́ ó bí nǹkan tọ́mọ lọ́wọ́ kí ṣe pọ́mọ yẹn mú ọyàn ọmọ yẹn ti fọyàn lẹ̀ ọmọ yẹn tẹ̀ sí rí jẹ àmọ́ wá ń fún lóúnjẹ wọ́n sì lánú mi inú lè ibi tó ti fi sí lẹ́nu oúnjẹ yẹn lọ́bẹ̀ ata tí ó wá fẹ́ rí ata orí ẹ̀jẹ̀ ń bọ̀ fi sí bá kó jẹ́ fi sẹ́nu tátádọ̀ lókàn rántí pé lórí òun àwọn pé òun ní bùkátà kò wò lè sí tó bá mú mi yẹn só láàwẹ̀ tí ò bá láàwẹ̀ tí kò kúkú lọ jẹun èsì ní bí a béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ pé ṣé tátá bá pààyàn lórí ká mu omi sí ìlògún ẹ̀ ó jẹ́ tààmọ́ ń ṣe ṣùgbọ́n tẹ́mi àwọn tí ó jẹ́ ní ẹ̀kọ́ ẹgbọ́n Torí èmi gan ṣàkíyèsí tí atábá pààyàn lérí tí ẹ̀mù kèé lọ gangan. Àfikẹ́yàn ní sùúrù torí pé ibi táa táwọ̀ yẹn, trákíà, kí ní kílókọ́ ní tó wà tó wà ní ibi sákèrí ọ̀nà fún yẹn tó lọ sí lọ́nkì ó ní àwọn bíi sílé àbáyé ẹ́ òṣópágọ́ sí ìdílé yẹn ó máa ń ti ìdílé yẹn sókè àwọn àpàyẹ rí tó máa ń padà fún rẹ̀ tí ẹ̀wá ní sùúrù yóò mọ̀ sí torí kò fẹ́ kó lọ sínú tí ní sùúrù ní ẹ́ kìní yẹn ó mọ̀ ti kìní yẹn kó mọ̀ lọ sínú lọ́nkì kó mọ̀ lọ ẹ̀dọ̀ fóró torí wá ti lè lọ́nà ẹ̀dọ̀ fóró yóò kàn pàtẹ́wọ́lẹ̀ méjì ẹ̀mọ̀dẹ́gbò lẹ́dọ̀ fóró ìwá ń bù tí ìkan bá ti kó rẹ̀ ní kó kàn pàtẹ́wọ́ méjì tó bá ṣe pà gbà lónìbà ènìyàn nínú ẹ̀kọ́ ayé so kó mọ̀ bá pàtẹ́wọ́ ẹ̀mẹ́jì kó mọ̀ kì ní yẹ òní jẹ́ ó débẹ̀ yóò máa tí ẹgbẹ́ èyàn máa fílì àtàyẹ náà yóò máa agbèrè díẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ èyàn tààkọ́ àwọn ẹlẹ́kọ́ sí Ó ti fẹ́ ṣẹlẹ̀ sí mi rí, ìdí tí ó dọ́kọ́ mẹ́ṣẹlẹ̀ sí mi pé òpá mi lórí. ṣùgbọ́n àtàyẹ tàbí ẹnu bí i pé àwẹ́ ọdún tó lọ yìí abẹ̀rẹ̀ àwẹ̀ tí sàwẹ̀ lè yóò ó wá wà níbi kan ó jẹ́rẹ̀ gbogbo ẹnu gbogbo kan láti pa àwẹ̀ wà átà sí níbẹ̀ ó ta nílé ti pé omi wá wù mí mú fi ètà náà sọ wípé gbé ẹgbẹ́ ọ̀rọ̀ àdáyìí fún jẹ fún mú èmi ò tí ìró mi ló sí ìbá àtijọ́ ìwé pé ah, a láti ráàbì ìgbà tí wọ́n mọ̀ ẹgbẹ́ ẹ̀bá jẹ ọlọ́run láwẹ̀ tó ara ti kó mú mi sí ipò ní ìràṣẹ́dá tó ẹgbẹ́ ọ̀tàbẹ́ máa ṣàlàyé pẹ̀lú ọ̀rọ̀ tó jẹ ọmọ wà dẹ̀rí pé I have to endure it ìjọ́ náà máa rí pé báwo yẹn ṣe rò pé mo gbádùn kò gbádùn kankan àtàdà ìtàmínú fò ìrọ́bẹ̀ yẹn lápá sam ìtọ́ àmà wá ìtọ́ ẹ̀rẹ̀ ní mi tó lè gbé mi mo ń tú síta nítorí pé àwọn apapẹlẹbẹ kọ̀ọ̀kan wà ní ìtọ́rù àmẹ́yàn lè bomi yọ ọnu kó tù sọ kéèyàn bomi sẹ́nu kó fi yọ ẹnu kò bà àwẹ̀ jẹ́ kílẹ̀ rí ẹ̀rí ní bá ṣàlàdá fún àgbà láàrín bomi sẹ́nu mọ́rọ̀ tó bí sọ kọ́lọ̀ ṣàmà kó ní sùúrù ṣùgbọ́n tó bá gbé omi ìyẹn ní ó mú tí kìíní yẹn òfin ní fa nǹkan míì ìyẹn ti wọ́n dọ̀rú rí orí òṣèré ìmọ̀ ṣùgbọ́n ìwò ìmọ̀ àpòrọ̀ yóò sọ tó dé ìwọ̀dẹ̀ tọ́ tàbí ká sọ pé àlìmàṣá kọ́tù so bí nígbà náà yóò mọ́ tó bá gbé ọ̀nà àbáyọ náà ní kó mú mi sí o torí tó bá tó wọ kúlà ìmọ̀ òṣèré àwọn sọ pé bí ẹ tó parẹ́ nínú ilé na ó ti wá mú mi nítorí pé làlúrí ní kó mú mi bọ̀rú rí pa kò ní máa jẹun lọ kò ní lọ jẹun yóò ṣe ìgbà tó ti kó ti wá mú mi o àwẹ̀ rẹ̀ ti já kèé ṣe ìláìsẹ̀nsì gbogbo jẹ́ kèé ṣàǹfà ní fún láti lọ máa jẹun kò ní jẹun lọ́sàn-án

yóò san padà torí kéèsì yẹn yàtọ̀ sí ètò kọ́kọ́ wọ́pẹ̀ ilé ìlú máa mọ̀ ṣe wọn ò sì jẹ́ nípa mọ̀túkìwà lè yí ayé ìbáwọn kan jẹ́ nípa ṣe kéèsì ṣe kọ́tọ̀ kéèṣe bó ṣeéṣì kéèṣe nìsíyàn kò gbàgbé gbogbo ẹ́ tó ń torí náà yóò Àríkọmọ̀ sẹ́lá àti nọ́bá kí ni yí? Nọ́bá tírì kan. Okay, the last question for today. Ọkọ tó lọ fẹ́ bí ìyàwó ṣínú. Okay, nínú èdè Yorùbá ìtumọ̀ ẹni pé ọkọ ní òun ó sún mọ́ ìyàwó òun ó bá láṣepọ̀ tí ṣìnà bá ti tó. Ẹ tí ṣìnà bá ti tó obìnrin ti di halal fún ọkùnrin, please ẹjẹ́ gbọ́rọ̀ mi dáadáa ṣùgbọ́n súnà ànábì láti ṣínú ni kó jẹ kí ni dẹ́bìnù tí ò bá rí dẹ́bìnù kò mú mi so yóò kọ́kọ́ kọ́ ṣe súnà ànábì kọ́kọ́ jẹ dẹ́bìnù tó bá jẹ dẹ́bìnù tán ó lè wá súnmọ́ ìyàwó ẹ̀ tó bá mú mi tán tó jẹ́ súnà ànábì lè súnmọ́ ṣùgbọ́n kó jẹ́ pé kó súnmọ́ ìyàwó gangan ni tó fi sí ló ń bí àrò ẹnu kọ́ ló ṣí abẹ́ ló ṣí sóbíyé níbo lẹ́nu wà òkè torí náà òkè lábí sínú ẹnu náà náà fi pè ní ṣíṣí ẹnu ìtọ́rọ̀ so súnà náà bí ní pé ẹnu lárí pé máa ń fi nǹkan sí so bó ṣe rí nìyẹn tó wá ya tó bèèrè yóò ṣe gbọ́kọ̀ gbá dáadáa aláàrùn àmọ́ ẹkọ́kọ́ tẹ̀lé tàbí ìmọ̀ ẹkọ́kọ́ jẹ́ tó abẹ́yìn abẹ́ dá súnà sí ilẹ̀ ló yóò bí ní pé àbú abẹ́yìn abẹ́ súnà sí ẹ̀yìn òṣẹ̀ lánàbí ti fi lẹ́bí nù tí ó bá rẹ obìnrin ààwẹ̀ wà ààwẹ̀ ò sí kìí ṣe pọ́kọ̀ gan ẹni tó rẹ̀ tọkùnrin náà sì rí tó rẹ̀ tó wá lọ fẹ́ súnmọ́ ọlọ́mọjà gbókù yàtọ̀ sí ètò ń díbọ́n torobìnrin ah, ní díbọ́n mo ní mi ò ẹ̀wọ̀n kó lè jẹ́ kó ní kó sẹ́ndì káàdì tó ń credit kìí gbé kò sí òun fẹ́ kọ́ọ̀lù kò sí òun sì ti mọ́ tó mú ṣe tó bá dé lálẹ́ bó ṣe àti ìdàláyé rẹ̀ náà kọjá sábà tríti closer gown no eh, closer than garment volume 2 family things and jibari obìnrin ní ìkọ́kọ́ tó dé yóò fi ti rọ́ọ̀bù rọjú yóò àmọ́ ẹ̀sán pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó lẹ̀sìn ọ̀dẹ́ lọ́kọ̀ọ́ bá ti dé yóò ti fún kátà lóòrùn ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ fọ́ ní ṣe ọlọ́run orí àbí òní ṣùgbọ́n tó láàrẹ obìnrin lóòtọ́ èmi èṣù obìnrin mi ò mọ bó ṣe ń ṣe wọ́n mi ò dẹ̀ kọ́ṣẹ́ ìṣègùn bóyá tí wọ́n lè kọ́ wọn nínú òun pẹ́ báyìí ṣe ń ṣe wọ́n ṣùgbọ́n mo mọ̀ pé ákìlù salim làákàyè sí nǹkan kan ò bí tàbí tó dúró tó bá rẹ obìnrin ohun gan mọ̀ pé òun nílé súnmọ́ rírẹ̀ tó rẹ̀yẹn ní ó bójútó torí pé energy sapping exercise iṣẹ́ tẹ́yàn bẹ́ wùlẹ̀ ẹ̀rí tí wọ́n bá ń ṣiṣẹ́ lẹ́nìkan sọ pé kọkùnrin súnmọ́ obìnrin iṣẹ́ yẹn ju gbogbo iṣẹ́ tà ń ṣe láyé lọ ẹ̀rí pé bí wọ́n bá ń ṣe kó tó bá ṣe débìkan yóò bẹ̀ wùlẹ̀ iṣẹ́ tẹ́yàn ṣe tó bẹ́ wùlẹ̀ wọ́n pé kèé ṣe iṣẹ́ kékeré so torí náà irú ọkọ tíyàwó rẹ̀ tó rẹ̀ tó ní dandan òun fẹ́ súnmọ́ ìyẹn kò ọ̀rọ̀ òye àlàyé ló ní bùkátà tóbìnrin ẹ bá mọ̀ pé tó wá súnmọ́ òun ọ̀run làálàá fún ẹjọ́ súnmọ́ òun wá ó bá lè jù tó rákùnrin ní àti sọ wọn kan ní ẹ̀sẹ́yìn ọkùnrin ní kò sí tókàn àti ọkùnrin yóò jẹ ìyàwó ẹ̀ pa wàlá òun náà mr man wàlá kò mr man lè ní tẹ́nà àrùjá lórúkọ wa fún ọṣẹ wàlá kí ló gbé wàlá òun náà mr lẹ́bí alẹ́ yìí náà bìlẹ̀ máa wàlá òun náà kí ló gbé wàlá òun náà mẹ́kàdáadáa ọjà àmúsá ẹni pọ́blẹ́mù yàn wà láwọn nà nísù lẹ́ní ààrẹ ìrìnà ìrìnàwó ọlọ́run ni wà láwọn nà ó ń bẹ fún àwọn obìnrin náà ẹ̀tọ́ mísù lẹ́ní ààrẹ ìrìnà ìrìnàwó irú ìwọ̀ tàbí ẹ̀tọ́ tó ń bẹ lé wọn lórí ìyẹn ni ẹ̀tọ́ ọkọ lọ́dọ̀ àwọn obìnrin irú ẹ̀tọ́ yẹn náà ní ń bẹ lọ́dọ̀ àwọn ọkùnrin fúnyàwó wọn the right upon women eh? for those women is the same right with equity irú ẹ̀tọ́ tọkọ ní lórí ìyàwó náà ló ń bẹ lórí ọkọ irú ẹ̀tọ́ tọ́kọ ní lórí ìyàwó náà nìyàwó ní lórí ọkọ àmọ́ pẹ̀lú déédé pèlèmàrú pẹ̀lú dídá tó tó náà tó bá rẹ ọkùnrin tí ìyàwó ní kó wá súnmọ́ tó nípò tó bá ṣeré gan orí pé ní ọ̀run níjọ́ tó bá rẹ obìnrin jẹ́ nípa yóò fi ilẹ̀ nítoríjọ́ tó rẹ̀ náà ìwọ náà tó dáhùn tó jọ́ tó wà rẹ̀ obìnrin náà irú ẹ̀tọ́ tó ní jọ yẹn tó fi súnmọ́ ìyàwó rẹ̀ torí gbórí ọ̀ náà nìyàwó yẹn ní nígbà tí wọ́n náà fẹ́ sùn súnmọ́ nígbà tó rẹ̀ ìyàwó yìí sọ́rọ̀ tó bá kọ́rọ̀ sọ́rọ̀ tó ayà kìlì ayà tó rẹ̀ ràfẹ́ntì torí ẹ̀ká máa sọ́kẹ́ iná fi lọ wọnú lé sọ́rọ̀ 2 ayà 228 sura 2 Aya 228. Wà láhùn náà nílò lẹ́bí àlè ìhìndà bìlìbàwọ̀. Ó wà fún àwọn obìnrin lórí ọkọ, irú tó wà fún ọkọ wọn lórí wọn pẹ̀lú dáadáa. So, òmú fún ní àlẹ̀ẹ́gbọ́rọ̀ bí ọmọ́mù láàbí kúsùsù sábàbí. Ètò ṣẹlẹ̀ síbi tá lọ lo àyà ìsinmi. Ìpínlẹ̀ lómìnà ọ̀rọ̀ ọ̀tọ̀ láàkì wọn lọ náà. Kìí ṣe pé ìyẹn nìkan ni ó wà fún tòyẹn náà jí wà báwọn ọkùnrin bí wọ́n rò obìnrin ò lẹ́tọ̀ọ́ kankan obìnrin náà lẹ́tọ̀ọ́ wọ́n ẹgbà àwọn obìnrin wọ́n lè díẹ̀ nípa irú ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń mọ̀ mọ́jẹ̀ kọ́kọ́ òun súnmọ́ lọ́nà kan àbí lọ́nà míì tí wọ́n bá ti ń bínú tàbí bí àṣọkọ ọlọ́run ṣàmù ọlọ́run tí bá sọ kankan ní ìsìn ẹ̀mí àṣejù ní kan òun àtọ́kọ ẹmọ́ ẹjà sáà mọ́ dárẹ láàmú kìí ṣe kààrẹ bí kìí sàkókò lórí ṣùgbọ́n ẹlòmí ti ń forí ya máa ẹlòmí ò ti lọ àkúrẹ́ kààrẹ lórí sẹ́lẹ̀ kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni òṣogbo ni no lára ó àtọ́kọ ẹmọ́ ẹjà kí ní ń fàjà létàlé lára padà rí pé kìí fẹ́

àti kọ́kọ́ yínká tó máa fẹjọ́ yín sùn pé wàhálà yín pọ̀ jù dáadáa ọlọ́run jù bàjẹ́ àlékún dáadáa ọlọ́run ṣe bẹ́ẹ̀ pọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله